tó tún wá kàwá sínú àwọn tí wọ́n ń ṣe gbìyànjú àti ṣe ẹ̀sìn wọn àti ìgbé àgbọ́yé wọn lórí ìlànà tánàbí sọ́lọ́lá rẹ̀ tẹ́lá àtàwọn tàbí rẹ̀ tí wọ́n ṣe. ọlọ́run àdébọ̀rọ̀ lọ́lá ò ní gbára wa ní àsìkò bá bàrà ọ̀tọ̀ ní ọ̀tọ̀ ní àbí láàárọ̀ òní papọ̀ mọ́sán òun ni al-Isra wal-Mi'raj. al-Isra wal-Mi'raj méjèèjì papọ̀ ló ṣe wáyé kìí ṣe nǹkan tá a lè sọ fáwọn wa fẹ́ sọ fún oṣù kan ṣùgbọ́n kò sẹ́nìkan tó ń náà gbọ́n pàṣẹ ọ̀rọ̀ rí kátàkọ̀ kan nínú àwọn ìwàyà tó wà ní tí rabara Bukhari abúlọ́fún kámádì sẹ́yọ kan káfí ṣe pẹ̀lẹ̀ káfí ṣe pẹ̀lẹ̀ káwá wo àwọn ẹ̀kọ́ ìlàlẹ̀ kọ́ ń bẹ̀ àǹfààní wo làlẹ̀ rí ń bẹ̀ tí ó wúlò fún gbogbo àtẹni tí ń sọ kí ni túmọ̀ al-Isra? ni pé kí wọ́n mú ìyàn rìn lóòrù ká mú ìrìn lóòrù tí kì bá ṣe òòrù àwọn ìsra almiraj ó mẹ́lẹ̀ kí èèyàn kó gùn nǹkan lọ sókè. sọ̀tàbá kan báyìí méjèèjì papọ̀ àmì ní ìrìn àjò ànábì sallallahu alaihi wa sallam tí ànábì sallam tọ́lọ̀ ọba ń rìn lóru lóru kan ṣoṣo láti Mákà dé Baitul Maqdis láti Mákà dé Baitul Maqdis ìfọ̀rọ̀ parí síbẹ̀ ní terminology kan tàbá fẹ́ kọ̀nsídà wípé gbogbo tó ṣẹlẹ̀ yẹn pátápátá òun náà ló ṣẹlẹ̀ ẹ̀ àti first component àti second component á pè gbogbo ẹ̀ náà ní ìsọ̀rọ̀ ìrìn òru àti èyí tó ṣẹlẹ̀ ní ilé ayé àti èyí tó ṣẹlẹ̀ ní sánmà òru kan náà gbogbo ẹ̀ ṣẹlẹ̀ bọ̀ tábà tó bírèkì ẹ̀ pẹ́tọ̀ ìrìn tá a ti dábàá rìn káfíìnrin láti pọ́ǹtì kan láyé bọ́ sí pọ́ǹtì kan láyé ká sí kọ́mpónẹ́ǹtì ní ẹ̀sọ́ra láti bẹ́tùl mákìsì wá lọ sí sánmà lórí sánmà ẹlẹ́ẹ̀keje kásò yẹn ní mẹ́rọ́j tó àti lílo àti padà bọ̀ kó ṣẹlẹ̀ lóru kan alẹ́gbogbo ẹ̀ náà ní ẹ̀sọ́ra papọ̀ tó ní ẹ̀rọ pẹ́ẹ́tì kankan bẹ́ẹ̀ tí òbí gbọ́ kọ́ńsẹ́pì yìí yọ̀ wá and uh, in our lórí rẹ̀ pé mọ́ta àwọn ìgbàsọ́lá ní sílẹ̀ǹtì ti ṣẹlẹ̀. Bọ̀ká tó di pé a wọnú kírísítọ̀ ní ìgbàgbà. Ká tó wọnú kírísítọ̀ náà lẹ̀kọ́ rẹ̀ ti bẹ̀rẹ̀. Ó ti pàtàkì. Àná ó ti pàtàkì wípé ó tún wá bọ́ sásìkò bàtà ti sọ́dọ̀ rẹ̀ yìí lóòótọ́ kìí ṣe máa wà láti sásìkò yìí. Ó sọ pé kìí ti wà lẹ̀ ti pẹ́. Ó bọ́ sásìkò pé nígbà tí bẹ́tùl maqdis gan ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ nísìnyí tọ̀ mùsùlùmí náà ní ní gaza mùsùlùmí náà gbọ́dọ̀ ọmọ pé kí ló kà wá níbẹ̀ kí ni ìtàn tó ọ̀kiri kábẹ̀ kí ni páàtì ẹ̀sìn ń bẹ kí ni páàtì pọ́lítíìsì ń bẹ ẹ̀sìn wà ń bẹ nǹkan tí ń ṣẹlẹ̀ lóòótọ́ náà ká bẹ̀rẹ̀ pẹ̀lú bọ́lọ́n fún ṣe bẹ̀rẹ̀ suratul Isra ọlọ́run ọdún ọdún sùpánì lẹ́bi àkọ́rọ̀ àbíní lẹ́yìnlá nínú al-masjid al-haram ila al-masjid al-aqsa alẹ́bi bàbá hawla lè lórí ẹ̀rù àyàtínà ìnáwó wà sàmì wọ̀lọ́ sùpánì lẹ́bi àkọ́rọ̀ mímọ́ mímọ́ ọlọ́run ọba. ọba tí ó mú ẹrú rẹ̀ èyí tí a mú sọ́lọ́lá ọ̀sọ́lá tó mú rìn lórí min al-masjid al-haram láti mọ́sálásí àgbèwọ̀ tó wà ní mọ́sálásí láti kàbá ila al-masjid al-aqsa lọ sí mọ́sálásí tó jìnnà jẹ́ mọ́sálásí tó jẹ́ jù tó mìíràn tàbí mọ́sálásí bẹ́ẹ̀ tó níbi áyà yìí ẹ jẹ́ ká wo kìlọ̀ náà fẹ́ ká gbọ́ yìí tí lábábá lo wọ́ọ̀dù subhan níjọ́ tí a bá rí nǹkan kan tó bá jọ wá lójú ara ń tàbí ẹgbẹ́ subhanallah hmm? subhanallah ń pé ọlọ́run ọba ó tóbi ó sì ìròyìn rẹ̀ sì pé

pé nke ịma ló wà fẹ́ sọ fún wa. Tọ́ nǹkan ìmọ̀ yìí òun mú ẹrú òun ó pe ànáyì sálà sálà abdul ẹrú rẹ̀. Ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tá a gbọ́dọ̀ mú bẹ́ẹ̀ tó ń kálukú wá tá ni wípé bá mùsùlùmí lẹ́kùn tó ga jù tọ́lọ́wọ́n bá fún ọ ní kókò ní àpòlù lẹ́kùn tó ga jù tí mùsùlùmí ẹ ti máa ń ṣe lọ́wọ́n ọba tó ní níbi ìjọ tó bá lápàlẹ́ jù lẹ́kùn yẹn ni ògùn sí yàrá ọ̀sán tẹ́bàtì tí ìjọ tọ́lọ́wọ́n bá ti ń sọ orí tó òfin bá náà ti sálà wà sálà kápá wà níbi ọlọ́run ìjọ pé wọn nù tọ̀ kí ni túmọ̀ rẹ̀ bọ́lọ̀ bá ti ń fi wá sí sọ́rọ̀ rẹ̀ lókè wá ní lókè ní bí abdi yìí ẹrú rẹ̀ tó pe àwa náà ní ibadur rahman tó pa àwọn ànábì ọlọ́run ní innahu min ibadina al-mu'minin ó bá ti dá àwọn ànábì ọlọ́run yẹn kọ̀ọ̀kan ẹ́ Musa lamina al-mursalin ẹ́ tó bá sọ pé innahu min ibadina al-mursalin gbogbo ànábì ọlọ́run kọ̀ọ̀kan ń bá ń dábọ̀ innahu min ibadina ní ọmọ tó síbẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo tọ́lọ́wọ́n ọba dáná àtàfẹ́ àtàfọ̀ ẹ̀rọ ọlọ́pọ̀ ni wọ́n ti kùránì ìsàbíṣẹ́ pé ẹ ń kó lò náà sí sàmà wá sí wọ́n ọ̀tún ìlà àti rahman abda gbogbo tó wà sánmà àtìlẹ̀ ẹ̀rú ni wọ́n jẹ́ bọ́lọ̀ gbogbo ẹ̀ tó wà sánmà àtìlẹ̀ àti bìbìrì àti mùsùlùmí tọ̀tọ̀ wá jẹ́rú tọ́lọ́ náà tó dá wa àkànṣàlẹ́ ọlọ́run kò sọ̀rọ̀ dídá nìkan ìbọn pátó pẹ̀sùrì ti lásán ìbọn pátó pẹ̀sùrì ọlọ́run ọba fi ó kọ ọ̀kan ó fi tìṣó kọ rẹ̀ tó kó fẹ́ kó fẹ́ ṣò yíyí tí ó kọ lẹ́nu lẹ́nu ẹ̀. bàbá mi ra wa nítorí pé ọlọ́run ọba sọ fún wa pé wọ́n àlàámá kọlákọ̀ọ́ha gbogbo àwọn dábàá lé ọlọ́run ọba ló dábàá àjọ kan dábàá lé ní ràǹfọ́nì. màálù gánàmù tó kó ewúrẹ́ àti àgbò àtàlùkù sínú àbí ọlọ́run ló dáhùn ọlọ́run ti dáhùn ẹ̀yẹn ọlọ́run ẹ̀sẹ̀ tí wọ́n á pe ràǹkúnmí kan lọ́tọ̀ ó pè ní nápàtàlà ràǹkúnmí ọlọ́ àwọn yòókù náà ọlọ́run náà ló dáhùn wọ́n ti pè ní kí ni tẹ̀sílẹ̀ ìbìlẹ̀ eléyìí o ó sẹ́ṣà tèmi ni àmì èmi ni mo lọ́rọ̀ mi pẹ́pà látàmọ́ sú àmì sú àbúrò gbọ́dọ̀ kan ò tó fi sẹ́ṣà rà fún mi làwọn ọlọ́run kì í pé ìwà mi kú ní ìdí tọ́lọ́run àmọ́ òun ní sẹ́ṣà ń pèsè. bẹ́ẹ̀ bá wo mọ́sálásí bó ṣe wà yìí irú búlọ́ọ̀kù tí wọ́n fi ṣe símẹ́ǹtì fi ṣe náà làá fi ń kọ́ lé wa náà kápẹ́ńtà tó ń ṣẹ́ńdẹ̀ẹ́ gbégbé àti ewé náà ní báwa náà kọ́lé ṣùgbọ́n pé bí bàbá kọ́ ilé ìta apè ní Baytullah ilé ọlọ́run kò yàtọ̀ sí yòókù special bó o bá ti pán ilé èmi ló ń pán ilé o èmi ni mo fún un ní àpọ́nlé tó ní lẹ́gbẹ̀ẹ́ tá a bá fẹ́ wọn láti àyànnáfíà tá fẹ́ wọlé wa láyànnáfíà bàbá àwọn mọ́sálásí àgbọ̀dọ̀ tajà àgbọ̀dọ̀ rájà bàbá àwọn mọ́sálásí àgbọ̀dọ̀ pariwo olùkọ́ àpè bẹ́ẹ̀ tó láàyè pé special ilé mi lọ́lọ́ kìí ṣe pé torí nǹkan fi kọ́ ọlọ́run bá ló kọ̀ ń fa àṣetọ́sì yẹn lè lórí. bẹ́ẹ̀ náà wá ní pé tá a bá fi pe àwọn tí wọ́n ń jọ́sìn fọ́lọ́ ní ìbádọ̀lá ìbádọ̀ rahman pé lẹ́yìn ìgbà tó náà bá dá gbogbo àwọn èèyàn tán àwọn eléyìí wọ́n wá ṣe nǹkan tọ́lọ́wọ́n ọba tí inú ọlọ́run bá dùn sí ó tú sí wọ́n sà wọ́n lẹ́sà ọwá pa wọn lé ó wá fi wọ́n tì sọ́dọ̀ rẹ̀ á ní ó ṣe ìdánwò tó tẹ̀ṣẹ̀rẹ̀ wọn tọ́ bẹ́ẹ̀ bá wá rí bẹ́ẹ̀ ṣe máa dáà ní a ò ní máa rí pé bọ́dìn ni pé kásẹ̀ lọ́n ìnàwó ẹgbọ́n ṣẹ́rí wọ́dù tàkìlìfù náà ma ń wí níbi kéwú pé alìmọ̀kálà ẹta làbọ̀ lọ́rùn ẹjẹ́ ká tútù ma rẹ̀ dáadáa tó bá kan máa sà èèyàn sí ẹrú jẹ́ ni ẹrú ma ń jẹ́ mùkálàfù pé iṣẹ́ òwú ṣe kò ni ó mọ̀ wá tó torí ibi ìsìnkú tó wà ẹ̀kùtẹ́ lọ́rọ́ èló ni kí n mú wá kèbì kúò bẹ́ẹ̀ kọ́ ni kí ògùdíyà ẹrú jẹ́ sí sọ́lọ́run àpọ́nlé lọ́lọ́run ṣe fún ẹrú rẹ̀ pé kó sí ohun so káwọn tó wọ́n gbé sórí pé àpárá yìí pọ̀ bọ́tì yìí pọ̀ ìjọ tí máa mú hàláwà wá ni hàláwà ní pé èèyàn máa ń gbádùn rẹ̀ kìí ṣe nǹkan fún wọn fi síbi ẹrú àpọ́nlé so n tọ́lá ti máa bẹ̀rẹ̀ ó ṣe pé àpẹẹlẹ yẹn lọ́mọ fi ń pe àwọn òjíṣẹ́ rẹ̀ níbi tó bá ti kọ́ lẹ́yìn kẹ́lìmọ̀ ní ó lò abd kìí ṣe abd ti tẹ̀sí ní ìbùkún àárín ìfẹ́ sí bíbá yìí ibi tí èèyàn fẹ́ wà pẹ́pẹ́ yẹ kí èèyàn wà lọ́wọ́ máa lo abd fún ìjọba fún wọlé tán nígbà ìmú orí point nígbà tó lọ́wọ́ fẹ́ ròyìn ànẹ́bí ti àbì ní lópin ṣé ìwé eléyìn ẹ̀ṣẹ́ kí dánú bí òfẹ́ ni àbí the highest level òmùdíyà tó fẹ́ tọ́lọ́ pé yẹn lè àdé lọ́wọ́ mọ́ pé yẹn lè ábùrù mẹ́ tó ló kéèyàn jẹ́ ábùrù sọ́lọ́ yàtọ̀ kéèyàn jẹ́ ábùrù fẹ́rú kéèyàn jẹ́ ábùrù fẹ́dà bẹ́yàn bá jẹ́ ábùrù sí ẹgbẹ́ rẹ̀ èèyàn bí jẹ kò ní kọ̀ǹtró rárá kò ní agbára àti kankan bọ̀tọ́ láwọn ọba àpálẹ́ ni ìdájọ́ bá pálẹ́ ni ìbádà táà ń ṣe ìdókọ́mọ́ ìdójọ́ ọ̀ràn àyàn lóòjọ́ ọ̀nà nìran òun ló kọ́ mọ́jù lẹ́yìn ẹ̀rùn tó ń jẹ́ ojoojúmọ́ ààwẹ̀ ẹ̀kan lọ́dún àdúgbò ẹ̀kọ́ lù hajj ẹ̀kan nígbèsí ayé ìtúláṣẹ̀ mọ́ sọ̀rọ̀ tọ̀tà òhìdì fún àpòbà ṣé bẹ́yà bá jẹ́ ẹrú ẹrú tèèyàn kan lá ní 24 hours nínú ọjọ́ tèèyàn ń gbogbo táìmù tí òun fi jọ́nà àyàn lóòjọ́ béèyàn bá ṣe gbogbo bòṣù tó farabalẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ ò pẹ́ láti nílùú ti wá ní o ó lè wá ń bò mí o pé èèyàn lè ké zúùrù fún tẹ́tí mi ó ṣe gbogbo kó ka gbogbo àkàrò tí ó kà fọ́ bàbá balẹ̀ zúùrù ìrákà mẹ́rin kò lè tó tẹ́tí káwá gbé ìdílẹ̀ ká ní thirty minutes ní zoo ká ní thirty minutes ní afre thirty minutes làṣùbá minutes márùn-ún ó jẹ́ one fifty minutes àbí ó jẹ́ wákàtí lò wákàtí méjì àti thirty minutes àbí two and a hours nínú twenty four hours ta ni ẹrú wo ni máa ń iṣẹ́ nǹkan lọ pé two and a half hours náà ló fi ni màá ṣe màá yóò iṣẹ́ tó kọ́ mọ́ jù lù ti wà ní kéèyàn jíjì òfẹ́lì kankan tí ń ṣe tí ṣètò àlàbà wà tí wà tí wọ́n ti tààbù wá ní àbí tọ̀ ṣé ọlọ́run ọba tìtù abẹ́ ẹrú kò tìtù abẹ́ ìkéjì ó ní pé ọlọ́run ọba yìí yóò tún máa wá máa fún wa láwọn concession níbi nǹkan wa bá ẹrú mi ó travel náà mo travel ó wá jẹ ìmú lọ ló wá jẹ ìmú lọ ó sì ṣe wàhálà gan ọ̀dà títí mo dá ọkọ náà nìkan ojú ọ̀sẹ̀ fún mi àmọ́ tó o bá ti travel mo gbé rákà méjì kúrò nítorí ayé ṣe ẹgbọ́ kéde torí ẹ̀sìn o kéde pé àyẹ̀sí pẹ̀lú ayé ọ̀dà èmi tó yọ tèmi ṣé lẹ́gùn ẹ̀rú ẹ̀dá tẹ́ta nù ẹrù mi ọ̀tíráwù ọ̀dá ẹ̀rọ tí mo pè ní pé náà tọ̀ látàkà lọ́la gómìnà kìtà bá kọ̀ òkú ta ìwọ́lé má tó kí lásìkò ó lè fi jáàmù kò bá sẹ́yìn kò bá síwájú ṣé lẹ́wù ẹ̀rù sí má sánù tọ̀ ẹrù mi mo ló gbọ́dọ̀ má ka ọkọ̀ mi fún wọ́n fòókọ̀ mi ṣeré náà ó wá búra pẹ̀lú ókọ ọlọ́run pé wà láàrín mi ò ní ṣe ó padà wá fẹ́ ṣe ọlọ́run wá ní kí ni kà fara rẹ̀ ẹgbọ́ bẹ́ẹ̀ bá fún kọ ọlọ́run ọba tó fi búra ẹ̀kankan tọ́lọ́run ní kà fara kílẹ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ jẹ́ kà fara tọ́lọ́run bá bẹ́ẹ̀ sì nira fún wa ní fún tó ṣiṣẹ́ òun láta one thousand àbí pé kí n sọ pé lọ lè ó ṣe ìjọsìn kó o máa ṣe lọ gbà tí n sọ pé ó tẹ́ mi lọ́rùn ọwọ́ ni tó ti búra náà nítorí ṣe òfẹ́ ṣe mọ́ ọ̀dà ló fátàhàrí ọ̀rọ̀ ọmọdà lọ sẹ́tù ẹrú ẹ̀tọ́ ọlọ́run la tẹ̀ mọ́lẹ̀ àwọn ẹrú rẹ̀ nínú dàrẹ́kì wa sí kábólé mu bàbá tẹ̀wọ̀n bọ́lá ọlọ́ọ̀bà nìkan lónìí bàbá tẹ̀ èèyàn frí ẹni olóbẹ̀rẹ̀ bí jẹ ọlọ́run la tẹ̀ mọ́lẹ̀ bí ìlú tó kájọ pé ẹ̀kẹ́ mọ́wọ́ rẹ̀ lókun àwọn lọ́fà àǹfààní fún lágbájá lọ́fún lágbájá lóúnjẹ lọ́fún lágbájá lásọ̀wọ̀ so kẹ́lìmà òbòdíyà wa sọ́lọ̀ lẹ́wù ni kìí ṣe ti wàhálà kìí ṣe ti bọ́lì ibi tọ́lọ̀ ti ká àti ìnáàmù béèyàn bá fi lè jẹ́ ẹrú ọlọ́run ẹ́ lábọ̀ pé tọ̀kọ́lọ̀ kó gbà wá lẹ́rú ẹgbọ́ ara àgbà yorùbá pé ọlọ́ kó gbà wá lẹ́rú bọ́lọ̀ bá fi gbà yàn lẹ́rú ó kàn lè ìtumọ̀ yìí náà làwọn èèyàn ò mọ̀ náà tó kọ́ wọn lára wàhálà bá jẹ́rú ọlọ́run dára ọlọ́run ọba yàtọ̀ sí kí ẹ jẹ́ orí ẹ̀dá níbi tí àwọn èèyàn bá ti dé èèyàn tọ́lọ́run bá ti gbá wọlé tán ọ̀rọ̀ tọ́lọ́run bó lóhùn ẹwọ ayàtà kàníṣẹ́ ọlọ́run ti jẹ́ àbí ìtọ́jú àbí lẹ́yìn ọba tó mú ẹrú rẹ̀ pẹ̀lóru níjọ́ tọ́lọ́run ọba fẹ́ sọ bánàbí sọ́lá sọ́lá kan ọlọ́run tí ó kàtí òṣè mẹ́lòmí ọlọ́run wọn nájìmù ìdá hawa wọn wọn hawa wọn ma yàtùkù إن هو إلا وحي يوها علمه شديد القوى ذو مرة فاستوى ووضع القرآن ثم دنا فتدلى فكان قوم قوسين وعدنا فأوحى إلى عبده ما أوحى bọ́lọ̀ tí wọ́n ròyìn gbọ́ àwọn orí tó ìfẹ́ tẹ̀sílá orí màláíkà orí báyìí áwọ́há ìlà ábdìsì ọlọ́run ọba wá fi ránṣẹ́ tẹ́rù rẹ̀ irú tó fi ránṣẹ́ tó wò ní fà ábdìsì ọlọ́run bá pẹ̀lú nígbà tó lọ́n fẹ́ sọ́rọ̀ ànábì ló wọ́n máa wọ́n nítorí yá tàbí àbájá máa lọ́ ìnáwó kánà abdá ṣàkó nígbà tó fẹ́ sọ́rọ̀ ànábì ìsá orí inú huwa ilà abdó àti abdá àlẹ́ wọ̀jà náà mọ́sálà nígbà ní israel so òun díyà yẹn ẹ béèyàn bá fi lè rí achieve bẹ́ẹ̀ bá rí achieve status nìkọ́lọ̀ kì í ṣe òun díyà tẹ̀dá tẹ̀dá inú ìjà alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ó ní wípé ìgbà tá a mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ láì fi lé láǹsì ìrìn olu ní ìsọ̀ràn mi ẹ̀gbọ́n tó wá sọ̀rọ̀ ìsọ̀ràn ìrìn òru lómìnì tọ̀ kí ló tó wá kan lẹ́yìnlá asọ́rọ̀ bí ábdè ilẹ̀ tọ́lọ́ bá ìsìnkú ẹlòmí tí wọ́n sínú mùsàdà ìsọ̀rọ̀ ọ̀sẹ̀ kan tí mìíràn kẹ́yàn rẹ̀ lórí lórí ọmọdọ̀ lẹ́yìnlá yóò tó fi lẹ́yìnlá fún yíò àìṣẹ́ bàbá ìfún ònígbọ́ orí bẹ̀ẹ̀ ni ìtọ́lọ́wọ́ ọba fẹ́ fi hàn wá ń bẹ̀ ò ní wípé tá a bá lo ìsọ̀rọ̀ nìkan lábájá rìn lóru ó lè rìn lóru kó pé àṣùbá ló tó parí rẹ̀ hmm? pé òru ni mo bẹ̀rẹ̀ rìn mo sì rí gbogbo tú òru tán kọ́wàá ìgbẹ́ òun wá parí ìrìn ọlọ́run fẹ́ pé wípé Isra wal Mi'raj ìtàn àti sọ̀tàn àti òun kan náà láàrin òun ti gbogbo ẹ̀ parí káfíyàn pé mùjíza ńláńlá ni pé òun kan ní kéde pé òun ló bẹ̀rẹ̀ ó padà wá parí lẹ́yìn gbẹ̀gbẹ̀ ìsàrùn gbogbo tó ṣẹlẹ̀ pátápátá àti lílọ àti bíbọ̀ dúró nínú ilé ìlà òru yẹn náà ló parí lọ́lọ́run fi lẹ́yìn lẹ́yìn lẹ́yìn òun náà ló fi jẹ́ ìmọ̀ fáwọn kùrẹ́ṣì nígbà tá ń gbọ́ pé àmì ìgbọ̀nsá ló rìn gbọ́ sí lọ́dọ̀ tí wọn àwọn mọ̀ tá bá fẹ́ travel láti Mẹ́kà lọ sí bẹ́tẹ̀lì mákírẹ́sì tánàbí lọ ìrìn oṣù kan ìrìn oṣù kan ìlà àti bíbọ́ a sì rí lẹ́yìn náà bí àdìsí jáde Abdullah nígbà tí jáde sọ wípé àdìsí kan bẹ̀ fóun gbọ́ tẹ́nìkan kà fóun tán kà fóun látọ̀dọ̀ sàábí ànẹ́bì kan àdíìsì ọ̀rọ̀ bilmọ́bùlàmá ọ̀rọ̀ àsànátàsì yá pípa jọ́ kìyàmọ́ bí ẹ̀bá sábò fún ọra wọn ọlọ́wọ́n bó ní kọ́ńgbẹ̀ẹ́sọ lọ́wọ́ ara wọn padà wípé òun wá gbọ́ pé wọ́n ní sàábí kan òun ló ní lọ́wọ́ sàábí yẹn wá wà ní bẹ́tẹ̀lmọ́pẹ̀ ó wà ní sàmù jábùnà bíláṣí wà ní Mádínà onípa tààtù bàírọ̀ múrara fún mi òun wá travel lórí ìrìn rẹ̀ ní ìrìn oṣù kan ìrìn oṣù kan ló travel torí hadith ẹ̀yọ̀ kan so now kéèyàn wá léèyàn lọ rú mọ́kà sí bẹ́tùlù mọ́gbẹ́t láàrin òru kan òru náà ló sì tún dé ọ̀yọ́ jẹ́ mọ̀ fún wọn òun ni

èyí tó jẹ́ iṣù fún àwọn kùrẹ́ṣì náà ni pé ó ló ní tara náà ló lọ ló fi dé mú lọ mọ́tò sọ̀sọ́lá lọ tọ́sọ̀ ìsọ́lá mìíràn gbúdé àwọn kùrẹ́ṣì lọ lè bá àwòkún lọ bá ọkọ̀ tẹ́sì ẹ̀yẹ ni wọ́n lọ wá sí dọ́dọ̀ àmúbá tó pé ńlá sàáhìmà èèyàn rẹ̀ olóhùn lọ rẹ́tùl mọ́tò lọ́rùn nǹkan àkọ́ ìyàwó tó bẹ́ẹ̀ bó bá wí bẹ́ẹ̀ lóòótọ́ ó ṣe náà. àtúntò tí fún òfin hádá wàá tún bí lífò ẹni ẹlẹ́yìn ni ọ̀sọ̀dátù fíìmà hùwà àbàdù min hádá. èyí tó ti ní ìjọba òbílí bẹ̀ wọ́n ní kí ló dé náà. òsọ̀ dínkù bí kábàlì sàmà èèyàn wà nígbà yẹn ó lóun gbọ́wọ́ àyè láti sàmà mo ti bìlí bẹ̀ ọ̀rẹ́dì kátà pé tí wọ́n ẹgbẹ́ ní ìsìnwọ́n lẹ́yìn bára lọ́wọ́ ẹ̀sùn kọ́tí ìsẹ̀bí kọ́kọ́ mú rẹ̀ kàkàdé tí kàmí kúrò lọ́wọ́ kọ́tí èèyàn kò kú òní máa kà yìí olóhùn gbọ́ wà yìí láti sẹ́wọ́n máa ṣé ọmọ ní sáà nílẹ̀ láti àìsẹ́ sẹ́wọ́n tó ma ìrìn àjò sáà mọ̀lá kàfí ní sáà òun wà lọ́pọ̀ òkú òbí báyìí òun sì ń gbọ́ wá ìyàtọ̀ ọ̀dọ́lọ́ òun bì ní ìfẹ́lẹ́ kí lọ́dọ̀ wà tọ́lọ́ àbájẹ́ kó yé wa pé òru ni òru náà ló bẹ̀rẹ̀ sí parí then minal masjid al-haram láti kaaba masalasi al-haram nana mi ti gbéra hadith náà confam ẹ bẹ́ẹ̀ pé bí mo ṣe wà ní hapi àmì wà ní hijri ismail ní kaaba mo wà láàrin ìgbà pípé àlùpẹ́ mo àlùpẹ́ mo yájú lẹ̀ káfàlà ka hadith náà ẹ àmàlà dé wọ́n wá ti sọ́jú fọ́kàn mi wọ́n yọ ọkàn mi wọ́n fọ́ aka yẹn na ọlọ́run bá sọ fún akpẹ́sẹ̀ masjid haram ní ìrìn àjò ẹ̀ ti bẹ̀rẹ̀ ilà masjid al-aqsa lọ sí masajid al-masjid ẹja jọ wọlé ìnáwó lédè lágbáwá ibi tẹ́sí máa mọ̀ pé mùjíza bẹnu Quran Islam fún ara rẹ̀ gan mùjíza yìí ọlọ́run ọba wa fi kọ̀rẹ́kì gbogbo nǹkan tí àwọn tí wọ́n da mẹ́sẹ̀jì àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba rú ọlọ́run bá tún sẹ́ńtẹ́ àwọn òṣìṣẹ́ ọlọ́run bọ́lọ̀ bá ti rí pé tọ̀ wọ́n ti da mẹ́sẹ̀jì wọn rú lọ́sùn wọn aná mi wà pé tún un ṣe eléyìí wọ́n ti yọpọ̀ eléyìí wọ́n ti parọ́ ńbẹ eléyìí wọ́n ti dàrú ọlọ́run láti sọ̀tọ́ láì rìn àjò láti mọ́tí lọ́hàrọ̀ mọ́tálásì kan ilẹ̀ mọ́tí lọ́hàrọ̀ tí àyà yìí ń sọ̀kalẹ̀ ṣé masjid al-aqsa tàwí ní masalasi ní kíkọ́ báyìí tó wà ní bẹ́ẹ̀tù masjid náà ní káàbà jọ ìwọ̀n bẹ́ẹ̀ gbọ́ mi gẹ́gẹ́ gbọ́ mi dáadáa pẹ̀lú ẹ̀rí Isra al-Mi'raj Nabi sallallahu alaihi wasallam Makkah ló ti ṣẹlẹ̀ and even before ká ló ti hijra ló ti ṣẹlẹ̀ hmm? èyí tó kéré nìkan kó ọdún kan láti ló ti hijra àìsàn lè tó kó tó pọ̀ tóbi pé ó kú bí ọdún kan àti oṣù márùn-ún láti ló ti tí bẹ́ẹ̀ mọ́tí sí wa bẹ́ẹ̀ làkọ́ wa ìgbà wo ló ti kó kọ́ fọ́gbẹ́ ìjọba mùsùlùmí táyé ànábì ni ayé ànábì kan o ayé ta ni ó bẹ̀rẹ̀ láyé Abubakar wọ́n gba páàtì sáàmù díẹ̀ ẹ́ sábò ọ̀bẹ́yìdà àti kọ́lùmọ́lù wọlé tó ń jagun rẹ̀ dẹ́ ó má rò ọba ìlọ́gbẹ́ tọ́ ọlọ́run wa tó ń sọ fún wa náà láti Mákà nígbà tí òfin rẹ̀ gan Islam ò ní tẹ́fẹ́ láti ìgbà táyà yìí sọ̀kalẹ̀ sí àwọn romans ni wọ́n ní sáàmù pọ̀ tó bá ní sáàmù pẹ́ṣà ní pé ṣé masjidu lè wà ní sáàmù nígbà yìí ẹ́ ọwọ́ àwọn tí wọ́n ṣe mùsùlùmí nílùú wa ṣé mọ́sálásí kankan bẹ́ẹ̀ tó jẹ́ físíkà báyìí bá ah, masjidul aqsa kò sí bọ́t ó ti wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ayé rẹ̀ ti wà máàkì bọ̀ wọ́n fẹ́ parí ìwọ̀wé ń gbọ́mí ẹwọ́n mo ti sọ yìí nígbà tánà sọ̀sọ́là ń kọ́bá the first time tánà sọ̀sọ́là kọ́kọ́ bá àwọn ẹlòmí tí wọ́n kìí ṣe lábáwá tó bá wọn jagun orí Tabuk lọ́dún ẹlẹ́ẹ̀kẹsàn ìbànú aláwọ̀ ìbá wọn Roman jagun first time hmm? gbogbo àwọn ogun yòókù tí ń já àwọn lágbáwá náà àwọn alágbáwá tó jẹ́ bó ṣe kó so ọdún ẹlẹ́ẹ̀kẹsàn Tabuk kò sí àwọn tọ́lọ bá wọ̀n bá wọn bẹ́ ọ̀tá so tó mẹ́fẹ́ ṣáàmù yìí mú ọ̀fẹ́fẹ́ tí sí lábẹ́ ìjọba àwọn mùsùlùmí bọ́ ọlọ́run bá tó sọ pé mọ́júlù àtọ́jú wà ní ọ̀kí ló ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ ní wípé àwọn kan ti ṣe gbìyànjú láti pa orí pa mọ́sálásí yẹn rẹ̀ ọlọ́run bá fẹ́ gbéṣẹ́ fáwọn mùsùlùmí bí mo ṣe nílé ìdìbò tó wà ní maka mo nílé mẹ́wọ̀n ẹ̀nà lẹ́sìn ṣiṣẹ́ náà ẹ jì padà gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe lu ànábì Ibrahim mú láti kọ́ maka òun náà ló kọ́ ti dé tí nǹkan fi ṣẹlẹ̀. ẹ wà bẹ́ẹ̀ pé ah kò sí ìgbà tí wàá dì sí mọ́sálásí kalẹ̀ wọ́n ti ń pè mọ́sálásí àníyàn ti wà ń bẹ̀ àmọ́ sí ní táìmù táyà yìí sọ̀ kalẹ̀ ẹ̀ wọ́n fẹ́ pààrẹ̀ kọ́dà wọn tẹ̀sí wá rí but ayé rẹ̀ wá tẹ fáwọn ànábì ọlọ́run náà ọlọ́run fún wáyé pé ẹlòmíràn ìgbà rẹ̀ kó láti mọ̀ bẹ́ẹ̀ irú rẹ̀ náà ṣẹlẹ̀ fún káàbà náà ẹ̀yọ́ pánábí Ibrahim alayhi salatu wa salam nígbà tí ń sọ̀rọ̀ gbogbo aláwọ̀ pé pẹ̀lú àyà Qur'an ànábì Ibrahim àtànábì Ismail lójọ kọ́ káàbà bí àríwẹ̀ kọ́ tọ́ Qur'an ṣe ń sọ ẹwọ́ tọ́lọ̀ ń Ibrahim sọ pé rọ́bì rọ́bánà inni àkáǹtì ní àkán láwọn ọmọ mi mo fi wọ́n gbé dàbí Ismail àdíyá rẹ̀ mo kó wọn sí ìwádìí lórí resign nílùú tó ní kò sí nǹkan tó ń wù bẹ́ẹ̀ tí wọ́n jẹ tó bá pè ẹ̀ńdà bẹ́ẹ̀ tí kàlẹ̀ mọ̀hárọ̀ nílé rẹ̀ abèèwọ̀ ṣe bá ọmọ yìí náà lọ́jọ́kọ́ ìtumọ̀ ẹ̀ mi yẹn ìbẹ̀lẹ́gbà àwọn mùsùlùmí ní rìsáálà ó wà bá gbé fún wákàtí báyé àwọn àkọ́lẹ̀ máa lè máa bí ìdíjọ́ tó bí ìdíjìrí kan ai wọ́n lè lọ́tọ̀ títí wọ́n nù tí mùsùlùmí ní pé òfin ọlọ́run ọba ẹ̀sìn ọlọ́run ọba níjọba lè fẹ́ parí ìrìnlẹ̀ Ismail ò ti ọlọ́run bá ń sọ pé Ibrahim sọ wípé àbẹ́gbẹ̀rún sọ pé ibi tó jọ sí inda deical mahara ilé ìwọ láàbì wọ̀ ló ń gbé wọn sí ká máa gbé wọn ò sí dàbàdé wọn tó wọn kọ dàrí ààyè ibi tó pé ibẹ̀ nílé ọlọ́run ọba lákọ̀ bóun ṣe rí gbà yẹn bẹ́ẹ̀ náà ni mọ́sílá sọ́nà ṣe rí gbà tí àyà iná sọ̀ kalẹ̀ ànábì Ibrahim ti máa kàyẹ̀yẹ fọ́dọ̀ ti kẹ́rùn-ún bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n dàrú ọlọ́run aṣọ masjid pé masjid ń gbọ́dọ̀ dìde mẹ́wọ̀ masjid tó ti wà ń bẹ ibi tó ń tó ń fẹ́ fi bẹ̀yẹ ṣe masjid ni gẹ́gẹ́ bá àtàṣe pé ní òfin ṣẹ̀ríà lónìí bí bíbá yìí ṣe wà bẹ́ẹ̀ bá ti pilẹ̀ kankan ní wá fún masjid ni kò bá wójú bẹ́ẹ̀ lọ ẹlẹ́dìdì sàmì o. bí ọ̀nà pé ilẹ̀ yìí báyìí wá ilẹ̀ mọ́sálásí ni káwá láwọn èèyàn wá sí ládùúgbò yìí rárá ó wá wó kówó ń bẹ̀ lọ mọ́sálásí náà ní òbí ọ̀rọ̀gbà ń gbàdó sí mọ́sálásí wọn ní ìdá ẹ̀dá ẹ̀kọ́ ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù kọ́ mọ́sálásí náà ni ó máa jẹ́ so nígbà yẹn nígbà náà ọlọ́run ọba pé mọ́sílù àkṣọ́ mọ́sílù àkṣọ́ nítorí pé mọ́sálásí náà torí pé mọ́sálásí náà ọlọ́run ọba ló ní kí anábì Ibrahim kò kọ̀ bọ́lá ọba sí ní káàkiri Ibrahim kọ́ mọ́ káàbà tó kọ bẹ́ẹ̀ náà ni anábì Ibrahim kọ́ ló kọ́ Masjid al-Aqsa ibi dá sì ti rí irú nǹkan lè fi jẹ́rìí sí lóòótọ́ kèsì direct evidence àdísàbòsálù gifari inú Bukhari àti Muslim olóhun bí anábì sallallahu alaihi wasallam abúdàlù gifari olóhun bí anábì sallallahu pé ya rasulallah ayu masjidin wúdẹ afẹ́l adẹ awal masalasi wo làkọ́kọ́ yìí tó kọ́kọ́ wà lórí ilẹ̀ masalasi wo làkọ́kọ́ yìí tó kọ́kọ́ wà lórí ilẹ̀ torí ẹ̀lẹ́sì pé kòrán náà rí fáà pé inna awwala baytin wúdẹ linnas lalladhi bi Bakka àkọ́kọ́ ilé tá gbé kalẹ̀ fún jọsìn òun lè rí tó wà ní maka so abúdàlù ìfẹ́ wá ń bèèrè pé àkọ́kọ́ wo ni àkọ́kọ́ mọ́sálásí tó wà lórí ilẹ̀ anábì sọ̀sẹ́là wọn sọ fún pé almasjidul haram mọ́sálásí kàábà ọ̀hún wá dé anábì sọ̀sẹ́là wọn fún máa yìí lẹ́yìn kàábà ìwo ló tún kàn anábì wá ní almasjidul aqsa hmm? mọ́sálásí betul maqdis ìfẹ́ wá lóun wá bí anábì sọ̀sẹ́là pé kam baynahuma ọdún mélòó ló wà láàrin ìgbà tí wọ́n fi lé ìlọ́lẹ̀ àgbàtán fi yẹn lọ́lẹ̀ anábi ní arba'una san 40 years hmm? bẹ́yìn bá wò tó bá ti pánà bí Ibrahim ló bá kọ́ Kaaba tẹ́wẹ́ 40 years nísìn rẹ̀ láàrin Kaaba àti Bethel Magdis ó tẹ́kì ọdún sáwájú anábi Ibrahim information yóò ní correct. bàbá bìtì sẹ́lòmí bàbá ni ah, àbìtì sí Suleiman pọ̀ láàrin ànábì Ibrahim Ibrahim ló bí Isaac Isaac ló bí Yakub lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn Suleiman kò ní jẹ́ 40 years ó mì pé ànábì Ibrahim náà ló kọ́ Káàbá òun náà lọ́lọ́run ọba tún gbéṣẹ́ fún pé kó lọ kọ́lé ìjọsìn síbẹ̀ sẹ́yìn gbọ́mi yé ó wá ṣe bẹ́ẹ̀ ńkọ́ ọlọ́run ọba ó wá fẹ́ fi mẹ́sẹ́jì kalẹ̀ sínú Kùránì pé gbogbo tó wù kán lè ṣe sí àyè yẹn kẹ́ kó má fi parẹ́ ọlọ́run wá dákọ rẹ̀ kalẹ̀ kó tó nípa mùsùlùmí gan wà ní power wọ́n mọ̀ kọ́ńtò rẹ̀ pé mímọ́ mímọ́ ọlọ́run ọba tó mú ẹrú rẹ̀ rìn lóru láti masjid al-haram lọ sí masjid al-aqsa ọlọ́run ọba ti mọ̀ báyìí yẹn wà kalẹ̀ pé ayé yẹn ó wà kalẹ̀ ayé yẹn ó wà kalẹ̀ bọ́lọ̀bá ìtumọ̀ ẹ̀ ní wípé gbogbo ọjọ́ tí ẹ débẹ̀ bọ́lọ̀mbá yí wà lọ́wọ́ yín mọ́sálásí yẹn o ayé o ẹgbọ́dọ̀ jí padà gẹ́gbó ìṣe pé ń gbà tọ́lọ́run ọba náà ṣe fátò maka fánàbí sallallahu alaihi gbogbo àwọn orí fánàbí Ibrahim ẹ́ gẹ́gbó Ibrahim ẹ́ ọlọ́run bá fánàbí jì bẹ́ẹ̀ náà lọ́lọ́run ti sọ kalẹ̀ pé o ẹ ẹ̀jì padà ànábì Ibrahim náà ló kọ́ ọ̀nà abílẹ̀ náà ṣẹ̀kọ́ bàbá ti wá rí áyà yìí the first lesson tá a rí ń bẹ́ o ní pé ọlọ́run ọba fún wa ní ó fún wa ní nǹkan méjì pé ibi tí ìrìn àjò yẹn ti bẹ̀rẹ̀ ibi tó parí sí ni ó fi hàn pé Islam ń kọ́ ẹ̀sìn ní tó wá kójọ gbogbo táwọn ànẹ́bí ọlọ́run ọba yòókù tọ́lọ́run fi rán wọn ó líǹkì ẹ̀ láti bíbà yìí ẹ́ pẹ́tọ̀ ànẹ́bí Ibrahim bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ ní bíbà yìí ní maka yìí ànẹ́bí náà wà maka ọlọ́run wá márẹ́bí dị rìn ànẹ́bí Ibrahim tó ibi ìlò ti bẹ̀rẹ̀ lànà Ibrahim ti bẹ̀rẹ̀ ó ti kó ń bá ọlọ́pẹ́ nígbà tó wà lọ́pẹ́ ọlọ́run wá ní káàkiri sáà náà sí ìrìn àjò láti ibi tí iṣẹ́ ànábì Ibrahim ti bẹ̀rẹ̀ kó ní kẹ̀ síbi tí iṣẹ́ ànábì Ibrahim ti ó dé kó wá dá padà sí ìlú bẹ̀rẹ̀. ọ̀pẹ̀ mílẹ̀ lọ́sídọ̀ àárọ̀ ilẹ̀ lọ́sídọ̀ àárọ̀ èmi ò jára. òun lẹ́tìrì pé súrà tọ́lọ́wọ́n bá ti ń sọ gbogbo àwọn ìdájọ́ tó wà mẹ́kọ̀ọ́ ìdájọ́ ní gbogbo ẹ̀ yókù náà tọ́lọ̀ bá sára náà jọ lọ́wọ́ náà tó wà ní wàfọ́dọ̀ rabbuka allá ta'budu illa ìyá ìsẹ́ sùrà lẹ́tìrì ọbìlwà lẹ́ni ìsáná wàlá taqrabu yatim illa billati hiya ahsan lẹ́tìrì wàlá taqtulu nafsa allati harrama illa bil-haqqi lẹ́tìrì wàlá taqrabu al-fahisha zina innahu kana fahishatan wa sa'a sabila lẹ́tìrì ẹ̀tọ́ ẹ̀sìn tó ń gbé fáwọn ànábì gbogbo ààyè tó wù kó lè máa wá kó máa yàtọ̀ sí nǹkan kan náà làwọn ànábì ọlọ́run àwọn ìsọ̀sán sọ fún wa wípé àbíyá ah, àwọn ànábì ọlọ́run ah, ahwat ọmọ ìyá ni wọ́n ọkùnrin ọmọ ìyá elad that is ọmọ ìyá tó ṣe wípé wọ́n jọ ṣẹ́ abúhùn wahid wa ummahatuhum shatta eh ọmọ ìyá tó sì pé bàbá nìkan ló pààyàn papọ̀ the same bàbá ni wọ́n jọ ní àmọ́ ìyá wọn ọ̀tọ̀ọ̀tọ̀ tó ìgbé áflú ẹ̀sìn wọn tán mú wá tàwíìdì wọn jọ ní ni but ṣẹ̀rí àlèmọ́ ìyàtọ̀ one point to the other òun náà ni bẹ́sìsì amọ́nà rọ̀tún bí ma ń zìlà ilẹ̀ ìrìn rọ́bí olùmọ̀ mẹ́nu kullun amọ́nà bílá ìwọ̀n mọ̀láìkàtí lánàá inú tí kùránì tó ṣe ìṣàrọ̀ rẹ̀ sí fún wa ó ní pé ọlọ́run ọba níbi àyà yìí kò pé masjidil haramu ní kò sọ pé minal masjidil adna ilal masjidil aqsa hmm? al-aqsa lẹ́yìn lágbára mẹ́ni ibi tó jìnà jù waja'a rajulun min min aqsa al-madinati rajulun yas'a ọlọ́run ọba kùsẹ́tù masjid al-Aqsa ó wá ní ìròyìn ìrìnàjò ibẹ̀ láti masjid al-Haram ilá al-masjid al-Aqsa pẹ̀lú ibu aláàdìsẹ́ ma kí bá sọ pé pọ́ìntì kan lélẹ̀ space land àbí tó ibi tó dé parí dínì ọlọ́run ọba tó fi hàn wá bẹ̀ náà pé bí másálásí ṣe wà ní Makkah tó wà ní Baitul Maqdis ọ̀kan náà tún jẹ́ Qadish tí ó wà láàrin pẹ̀lú mọ́sálásí Madina tọ́lọ̀ bá fi lè fi mọ́sílẹ̀ àtọ́ ní àpùsọ́ pé ẹ́ndì tó parí tó pátápátá ẹ̀hẹ́n àwọn ìbáyìí ló ti bẹ̀rẹ̀ ó ń gbé èmi náà wà láàrin rẹ̀ ọlọ́run ti ń ṣe ilé ìbánisọ̀rọ̀ sílá nígbà tí ó ti masjidul aqsa yìí alẹ́tì barakna hawla ààyè tó ṣe pé afàlùbáríkà sí àyípo rẹ̀ àyíká rẹ̀ afàlùbáríkà èso síbẹ̀ afàlùbáríkà nǹkan àgbẹ̀ síbẹ̀ afàlùbáríkà báwọn ànábì ọlọ́wọ́n ọba wọ́n dìde níbẹ̀ ibẹ̀ ni wọ́n ti fẹ̀sẹ̀ wọn ibẹ̀ ni wọ́n ti fẹ̀ àwọn èèyàn afàlùbáríkà linuriyahu min ayatina a fẹ́ fi àwọn sáyẹ́ǹsì wa sáyẹ́ǹ ọlọ́run a fẹ́ fi hàn táwọn ọlọ́run lè fi sáyẹ́ǹ wa ká fi hàn ó láti ṣe ìṣọ́ra pẹ̀lú ẹ̀ orí ńláńlá ni fanabi sọlọ́lá ọ̀rọ̀ sẹ́nà ó tó fi púpọ̀ kí ló fà kí ló fà ó ní pé tá a bá ń kà àwọn ànábì ọlọ́run ọba tá a bá sì ka ànábì kálábáyọ̀ ànábì kù ànẹ́bí ọlọ́run ọba wo ló lọ́lá jù àbákà ànẹ́bí mọ́ ànẹ́bí ọlọ́run ọba wo ànẹ́bí Ibrahim alayhi salatu wassalam hmm? àmì ẹ̀yìn ẹwu bánibí ọ̀sán Ibrahim sí lọ́lá tó ń kọ́ ẹwọ tó wí ó ní ní kéfà tó fi yẹ ìmọ̀ta ọlọ́ọ̀fin hàn mí jẹ́ ń rí igbó tí mo ń jí òkú òun ní láti béèrè ni ànábí ò béèrè tọ́lọ́ọ̀fin sọ pé lẹ́nu rí ìyàwó mi ní Anabi eh? Ibrahim béèrè pé àrì ni fi hàn Musa béèrè ni rọ́bì àrì ni anzur ilẹ̀ ọlọ́run jẹ́ nri. ọlọ́run wá lánàábì ìdè mi tó ju gbogbo ọlọ́run lẹ́nu rí yahú min ayati afẹ́ fi sáyìn wa àwa gangan láì béèrè kí ló eléyìí wa òun ni wípé ẹ̀yin ó rí pé níjọ́ tí èèyàn bá ti ń go through wàhálà ara lẹ́sìn ìsọ́rọ̀ ní ìrọ́jì náà bẹ́ẹ̀ bá ti ń go through wàhálà tí mo fi bá dé àbí téèyàn ń kéèsì ìyà àbí tọ́kànyàn ṣèkì ọlọ́run bá máa ń fẹ́ fáwọn ẹni rẹ̀ yóò fẹ́ fún wọn ní nígbà tí èèyàn bá ń go through wàhálà gan kọ́lọ̀ fi lè mọ̀ wọn pé náà wàhálà yóò lọ yóò wà fẹ́ fún wọn ní yẹ̀kí nìyẹn lẹ́rìí lànàbí ibrahim béèrè pé a rí ní kí pàtó yìí mọ́ta kí ọlọ́run wí awàlá ń tú mí tó gbọ́lọ́ngbọ́ ní àbálà mọ́ wà láàkí ziyada tó yàkí òun lànà sọ̀tọ́ àmì sọ́mbì àdíyẹ pé nánú aula bi shakki min ibrahim kìí ti pé àti pé ànábì ọlọ́run ibrahim sọ àwọn àwágálá tọ́ sí pé ká máa béèrè pé kí ìyẹ̀kínù wá lékún ìbáyìí náà lọ. Onígbàtá Ibrahim owó ìtàn, ẹgbẹ́ ó ní wà láti ní ìnà kọlbí, yẹni ziyada tó yàkí. Àbí? Béèrè. Sọ ẹ á béèrè pé Ọlọ́run wá wa náà bí fọ́ọ̀kú tó kàn yẹn, ó ní wà kàzálíkà lórí Ibrahim malakuta samawati wal ard wal yakuna àfihàn hmm? àfihàn ànábì Ibrahim ọlá ọlọ́run ọba bọ́lá ọlọ́run ọba ti fẹ̀ tó ní sánmà àtílẹ̀ so that ó fi lè wà ńlá àwọn tí yẹ kí inú wọn ó lékún ẹgbọ́n nùrí Ibrahim mọ́làkún tàṣàmàwátí wọ̀làkún wọ̀lìyàkúnná nínú ẹ̀gbọ́n kiri kọ ọlọ́run alọ́pàá náà sọ̀tọ́lá náà kọ sọ́mà nínú ríyàwó ní àyà àtìlá kí yẹ kí èrò fi lè lékún gbogbo ń kálukú wa náà máa wípé nǹkan téèyàn bá ń gbọ́ kìí ṣe déédéé pẹ̀lú téèyàn bá rí ọ̀nà Kùránì náà fi ń fún wa nípele rẹ̀ ó

wọn ni yakin ya mi láàrin ilmu yakin àti àìnul yakin Allah bá ti fánù sọ̀tọ̀ ní ilmul yakin ọwọ́ afẹ́ fún ní yakin nínú rí yahu ní àrí àti abẹ́sẹ̀ sáyẹn hàn ní ibùdó hasmira ní ọ̀wá ní sọ ní orin rẹ̀ kan tó kọ́ ní wàlákin له فعلى المعاينة الكليم ولكن للعيان لطيف معنى kéèyàn rí nǹkan tó bá sọ fún yàn ó ní ìtumọ̀ tó wẹ́ làwù sáàlàlùmọ̀ àyànà tálkàlímù tó rí ìrànà nábì Mùsá tó jẹ́ kẹ̀límù ọlọ́run fi jẹ́ so nínú rí ìyàwó tọ́lọ̀ sí bára ìsàsàlá bẹ́ kí ló dé tánà ìsàsàlá fi ní ìdìrò yẹ kí ìlú yìí ń táìmù yìí tẹ́ bá ti wo gba àwọn àfá àwọn àfẹ́sì tán kan pa sí ọ̀rọ̀ ànábì sàlàrọ̀sẹ́lá tàbá ti rẹ̀ lábùkè tábọ́ sáàrin àwọn tó ń kọ láàrin kọ dàláìlù nùbúwà náà máa ń pèsè Al-Bayhaqi sí ọ̀rọ̀ ànábì náà máa ń pè dàláìlù nùbúwà ẹgbẹ́ náà bá ti ń tòwó wọ́n bá ti ń tòkà nàbì sọ̀rọ̀ àṣẹlá tí wọ́n tò débẹ̀ wọ́n kọ́kọ́ sọ pé wàfáàtù Khadija àwọn ìsídẹ́ǹtì tó ṣẹlẹ̀ tó tọ̀kan ìsìlámù wàfáàtù Khadija ìyàwó ànìyànbí Khadija okú bó bá kú pílà ńláńlá ní fánàyí sọ̀pọ̀tì ńláńlá bí Khadija bá kú sọpọ́tì owó náà kú yóò mi ànẹ́bì lẹ́yìn wàfátù Khadija kò ní pẹ́ wàfátù Abi Talib Abu Talib náà kú sọpọ́tì ńláńlá náà tẹ́pẹ́ ń jọ tán bá fẹ́ sáré bí sùn táwọn tún wú Abu Talib mọ́ ẹlá lẹ́yìn ìgbà táwọn sọ̀pọ̀tì méjì ikúta àníṣọ̀sọ́lá wá wó ah, kílà wà ṣe bá ọlọ́run gbéṣẹ́ fún un ànábì wá lọ sí tọ́yì wọn kò rẹ́ ìṣògbà wọ́n fi sínú kí n lọ fàwọn ará tọ́yì àwọn ará tọ́yì náà tún wájú lóko ọkàn yóò fẹ́ mí lẹ́yìn àwọn incidenti yẹn tán ní ìfúláwọ́ ní rọ́jẹ̀ lẹ́ẹ̀fì min ayatina afẹ́ fi sáyìn wa hàn bí bọ́lọ̀ bá ti fi sáyìn hàn yẹn ń kọ́ ìyẹ̀kín òdì taa táàbárì kankan mú ẹgbọ́ níbi lẹ́sìn ìsọ́ọ̀lù mìíràn ẹja múlẹ̀ àtẹ̀ntọ́lọ́wọ́ bá fẹ́ràn àtẹ̀ntọ́lọ́wọ́ bò fẹ́ràn kò tẹ̀ntọ́lọ́wọ́ bò ní tẹ́sì yóò tẹ́sì débi kó dàgbà ẹ̀mí fẹ́ àmára tí ma ń ṣe fáwọn ẹni rẹ̀ ni pé bí bá ṣe ń tẹ́sùn kọ yóò mọ̀ wá fún wọn láwọn kan tó mọ̀ fi rí yẹ̀ kírùn pé à nọ èyí tó gbọ́lọ̀ bá ń bíbù sí mi níbi ṣe lè ẹ́n ó ni wọ́n sọ ni nígbà mi ọlọ́run fẹ́ fi àjẹ èèyàn tí ó fẹ́ lálàjẹ èèyàn ẹ́n ìgbà mi ìsinmi ọlọ́run fẹ́ fi ọjọ́ mọ́ fi mọ̀ pé irú irú nǹkan tọ́lọ́run ọba bá ń fi ń ṣe fún yàn ní yàkínù oníyèkéyàn mọ̀ pé ah ó dà ọlọ́kan fẹ́ tẹ́sì ní ọ̀dà ẹgbẹ́ ìrìn náà bá ní ọlọ́njẹ́ lè ní sùúrù torí anybody tí ó bá ní sùúrù náà ń kọ́ ó ní ìdìyàké ní ìwọ̀wọ́ ẹgbọ́n mi gbọ́kọ̀ bá ń sọ fún ìyàwó rẹ̀ tí a ọ̀sán ah gbogbo ẹ̀ ti wá lè báyìí ẹwú létà ń gbé ààrùn ah, jẹjẹ àṣekínì ah, kankan tó bá lọ́kàn ara nǹkan tí ó mú obìnrin yẹn kó ní sùúrù tí ó lè àsìtẹ̀ ní pé fún láṣọ́ránsì orí ṣe ìṣojú tá à ń gbé ní nígbà tá a lóṣù mẹ́ta mò ń dájọ́ kan ẹ̀gbá kò ní gbìbọ̀ mò ń dájọ́ kan àbí mo ti apply fún kinní kankan bó bá jáde àmọ́rí ṣe àwọn kò tí ì dé àmọ́ kinní yẹn fún un ní yẹ̀kí yẹ̀kí ìrùn náà ni wọ́n àti ìtàkìlẹ̀ ní sọ́kù sùúrù tẹ́ ìsọ fún ìjọ tí ọkàn bá ti mọ̀ pé hóòpù ọlọ́lọ́wọ́n bá máa fi ń kàn báyìí méjèèjì ẹ̀ papọ̀ sínú àyà kaná waja'alna minhum a'immatan yahduna bi amrina lamma sabaru wa na bi ayatina yuqinun àṣẹ wọn lásíwájú tó ń gáìdì àwọn èèyàn pẹ̀lú àṣẹ wa nígbà tí wọ́n ní sùúrù tó lè bí wa ó dá yóò tẹ̀lẹ̀ so náà ní ma mú sọ́gbùrù wa ní lè ẹ́ náà láti ń bí ọ náà bàbá tó fún wa yẹ̀ pé anybody tí nǹkan bá ti le fún bí ṣe ń bí ọlọ́run ọba kọ́lọ̀ ń gbé òkú òfin kó mọ á fún òkú fún allahumma qsim min khashyatika ma tahulu bihi baynana wa bayna ma'siyatik ọlọ́run dákùn pín fún wa nínú ìpayà rẹ̀ ìpayà kó fún wa débi pé nísìnyí kọ́ àní lè fi ṣe ọ́ ìpayà tá à níbi tí ó fi búlọ́ọ̀kù wa láti lè ṣe ọ̀fun wa. wa min ta'atika ma tuballighuna bihi jannataka ọlọ́run fún wa nínú ìtẹ̀lé rẹ ní tí ó mú wa dá ìjànnà rẹ kí ló tẹ̀lé wa min al-yaqini ma tuhawwinu bihi alayna masa'iba ad-dunya fún wa ní yàkínù tí ó ti jẹ́ gbogbo síwà tó bá bá yóò kiri ṣebọ́lọ́ lọ́wọ́ fún mi lélẹ̀ ṣebọ́lẹ́ ìbẹ̀bẹ̀ ni ma ń kíìpù ẹ́ níjọ́ téèyàn bá ti bá fẹ́ kanlẹ̀ téèyàn yá yẹ̀kí ni ó máa dínkù tòsìfì irú bàtà ìsọ̀sọ́là ń gó tu orúkà yìí kọ̀díjà kú àbòsọ́lìmí kú àwọn ará tọ́ ìfújú lókó wọ́n ṣe gbogbo ẹ̀ nírú nínú ríyàwó in ààyà ti afẹ́fi sáyẹn wà hàn tó gíní torí pé ọ̀tọ́rọ̀ bá ti fi sáyẹn rẹ̀ hàn kọ́ òun ó sọ fún wa kadhalika nuri Ibrahim malakuta samawati wal ard wal yakuna minal mukirin so kìí ṣe ọlọ́run ọba mọ́ ọlọ́run ọba kó ṣe tóónù ìtànà tí ó wà ní ọlọ́run wá ní innahu was-sami'ul basir innahu was-sami'ul basir ó lè mí ní ìtumọ̀ mẹ́ta tí ìnáwó bá rí fà sọ́lọ̀ ọlọ́run bí iná wúwú yẹn tàyà ọlọ́run ọba ọ̀dájọ́jọ́ ọlọ́run wọ́n sẹ́mí olùbàṣẹ́ yóò mí ní ìtumọ̀ méjì tó bá rí fà sí annabi sallallahu alaihi wasallam yóò mí ní ìtumọ̀ kan méjì náà làwọn afáṣe tù méjì náà ló sì lẹ́rìí jẹ ọ̀pọ̀lọpọ̀ wọn tún pé ìnáwó ọlọ́run náà ọlọ́run ọba ó wà alùpùpù pé ó mìíràn wípé ọlọ́run ọba ọba tó gbọ́rọ̀ ní ọba tó rí ìlànà ó mọ orú nǹkan tẹ́ ń sọ nípa ànábì bó bá sọ pé òun bá fi ìtura wọlé ẹ̀rọ jù sọ pé irọ́ ní ń pa kìnìún kan ní ó sì ríṣẹ́ tẹ̀ ń ṣe ìtumọ̀ kan ni ó rí fa sọlọ táwa tó kó rí bẹ́ẹ̀ bá fẹ́ dáútù ànábí ọlọ́run ọba tó lágbára ní ó lè mú ìyàn rí ẹni tí kò bá tó kẹ́yàn rí ọ̀nà alìmọ́sílẹ̀ ẹ́ àsẹ̀mí ó lè mú ìyàn gbọ́ ẹni tí kò bá tó kẹ́yàn gbọ́ abára rẹ̀ gbé pé ìtí wo gbọ́ kó sì kálòmí gbọ́ ìtí wo rí oníkálòmí rí ọlọ́run ọba lè ṣe bẹ́ẹ̀ then tàbáwá ní iná hù bá rí sallallahu alaihi wasallam yóò mí ní wípé anábì tí ń sọ fún ipò òun ṣe ìṣúra wọlé mẹ́ ọ̀rọ̀ àjùtọ́ òun dé yóò kó parọ́ ó rí nítorí ó sì ṣùọ́ àsàmì ó gbọ́ ẹ́n kìí ṣe pún lálà albasir ó sì rí ó ṣùọ́ ní tó sọ fún yóò gbẹ́nà ló so the first thing táwọn ọkọ̀ kọ́ ni pé ọlọ́run ọba fi ìṣúra ó fi ṣe àlékún yẹ̀kínù fánàrísà aláwọ̀sẹ́lá níjọ́ tọ́lọ́run bàbá ti gbéṣẹ́ fáwọn àwọn òjíṣẹ́ rẹ̀ ń bọ̀ at any given time sometimes àwọn mọ̀ nídìí ziyada to yẹ̀kín ọlọ́run á provide ẹ̀fín ẹ̀nà pọ̀lú náà ń kọ́ táwa náà béèrè lọ ọlọ́run bá wọ̀ iná nas alókàlẹ̀ yẹ̀kín dákun fún wa ní ziyada to yẹ̀kín lórí ìtọ́síwá fún wa ọ̀làǹdẹ̀rẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àdìsàbá àtàdé sàbùbá pé màá owó tilẹ̀ Kalau Abu bò fún ẹnì kankan lẹ́yìn Bani tó bá ní yàkéènì tán tó kún jù kọ́lọ̀ fún lálàáfíà lọ yàkéènì tó ga jù ọlọ́run bá mọ̀ fún yìí èyí ò jẹ́ lẹ́sìn tó pàtàkì pé àsùgbà tí ìṣòro ní ọ̀rọ̀ jù wa ọlọ́run ọba lò láti fi máa nàgìtò ó fún bẹ́yàn bá ń rí halawatul iman bẹ́yàn bá ń rí dídùn iman èyàn ní mọ̀ pé yàn gbóòtù pé in tí ma ń sábà jẹ́ wàhálà fún mùsùlùmí jù ní wọ́n pé nígbà tí bá ń gbóòtù pé náà bọ́ kí mọ̀ náà tó mọ̀ wá já wálẹ̀ ah, kò ní balance kò ní ṣe rárá orí yóò mọ̀ ìyàwó yẹn lọ pé abó ah, lábájá ṣe wá ní òkìdí ìgbé èè alhamdulillah ọlọ́run òṣèlè ìfún òṣùmọ̀ mọ̀ gbogbo ìṣẹ́ mú nígbà ohun ìdí tí ìrìnbí súnmọ́ sí ní ìṣẹ́ ké kùránì mọ́ ń fílẹ̀ àláwàí mọ́ sí yẹn náà fílá mọ́ ń fílẹ̀ àláwàí mọ́ sí sí àkárù mọ́ ń fílẹ̀ àláwàí ok kò ní jẹ́ kéèyàn lè máa fílì irun téèyàn ń gbóòjù púpọ̀ irú rẹ̀ náà láàrin bí àdísà nẹ́bí sálárọ̀ tẹ́lẹ̀ lórí ìtumà tí ànábì ní kẹ́mọ́ ṣe wìsọ́ọ̀lù ìka gbàwẹ̀ tán ó ti parí òru nígbàtí mọ́bílù bá tó káwàlá ní túnú pà ń gbà lọ ànábì ní kẹ́mọ́ ṣe wọ́n máa ń ṣe gbàtà ànábì ní kẹ́mọ́ ṣe ànábì ní kẹ́mọ́ ṣe wọ́n dá ìnẹ́kà tó wá fẹ́ bọ́tí wọ́n ṣe náà ààrẹ ilẹ̀ èmi ó sùn lọ́dọ̀ ọlọ́run ọba mi ọlọ́run fún mi lóúnjẹ ó fún mi lómi inú kọ́ ìmìnì kìí tó ń jẹ jíjẹ ọlọ́run ọba ń fi àwọn ìmọ̀ ń fa àwọn màárì àwọn nǹkan tó ṣe pé nísìn ìmánì lè yẹn ní tẹ́lẹ̀ tọ́lọ̀ wọn rẹ̀ máa fi tí ìmánì yẹn tí ó padà ní fi hàn nẹ́bì sọ́sọ́lá bẹ́ẹ̀ bá rí eléyìn yóò nímọ̀ pé yẹn jẹun just like pé yẹn náà bá ṣe irú nǹkan tó ń ṣe ìgbọ́ pé ó bá wù yẹn ṣe ní pé wọ́n òní fíìlì oúnjẹ so bá nàbí sára sọ́lá ṣe ń go through nǹkan tí ń go through nǹkan wò ọlọ́run àbá nílé nìrí ẹ̀wọ́ mi àyájìnà iná wo wà sẹ́nu ìwà sí èyí ẹ̀ lẹ́sìn alákọ̀ọ́kọ́ lẹ́sìn ẹlẹ́ẹ̀kejì ó ní pé àṣàlàyé fúnra wa ayé ibi tí mọ́sílù àtọ́ wà anábì Ibrahim alẹ́sọ̀ sọ́lá ló kọ́ ló kí ọmọ bẹ́ẹ̀ ẹ̀yìn gẹ́gẹ́ bó ti pé òun náà lọ́lọ́run bá bá kì í masjidil haram náà fún ọlọ́pàá tó ní wọ́n ìgbà wà náà lè Ibrahim makana al-bayt ààyè ibi tí lé ilé ọlọ́wọ́ bá tí wọ́n kọ́ sí àpètí ẹ̀ fánà Ibrahim pé ààyè yẹn níbi wà ààyè náà ni ó ti ṣe tán wà ààyè yẹn náà lọ ṣe yẹn náà nígbà táwọn

So Solomon Temple ni Júù lẹ́mọ́ tó ń sọ bóun lòun tọ́ sí lẹ́tẹ̀ ìmọ̀kù. Ànábì Ibrahim kọ́ mọ́sálásí, Dàúdù náà sin lọ́n láyé náà. Tọ́ Suleiman wá kọ́ Temple síbẹ̀. Ànábì Suleiman náà pẹ̀lú bàbá fẹ́ ń sọ lineage, eh? lineage àwọn Israel òun náà. Ẹgbẹ́ ẹ̀kọ́ ni. Tọ́ ṣùgbọ́n àbánú ìtò àwọn yahood bọ́lá ọba ṣe pọ́n wọn lékó wù ṣetán láti ṣetán lọ ọlọ́mọ wa di àwọn èèyàn sí láti fìyà jẹ wọn tó ń bọ́lá tó fún ọlọ́run bí ọlọ́run tó kọ ọlọ́run wa dẹ Solomon temple yìí àwọn kan gbà lú mọ́ àwọn àbánú Israel lọ àwọn yahood jàre gbà lú wọn lọ boston nasa ọ̀n làwọn ìgbógun Nebuchadnezzar òun wọ̀ lú wọn ọ̀pọ̀ àwọn ààyè Solomon temple ń kówó òun gbà tó wọn lọ́wọ́ lẹ́yìn gbà tó ń ṣe tán ẹ̀mẹ́ta báwọn ni wọ́n ṣe ìgbà tó yá àwọn Roman empire táwọn náà gbàbẹ̀ yẹn àwọn mọ̀ọ́mọ̀ fẹ́ pé ààyè yẹn kó má exist mọ́ toríṣẹ́ rí anybody tó bá jẹ́ kírísítẹ́nì gidi yàtọ̀ fún kírísítẹ́nì Nàìjíríà

ẹ̀sì bá wọn mí nù wọn táwọn ń kàwé táwọn kàdàdà àwọn sọ pa àbí dìdèrè ní ní because gbogbo àyà tẹ́fẹ́ tọ́lọ̀ bá ti sọ nù Kùránì ti ń sọ pé àwọn òpa ìsá ẹmọ tọ́lọ̀ bá sí àwa mùsùlùmí lọ́lọ́run fi sọ pé káàrẹ kírísítẹ́nì lẹ́kún júù ní fi ṣe yẹ̀yẹ́ pé mẹ́sára rẹ̀ ìlọ́n kìlà júù ń ṣe yẹ̀yẹ́ ni yẹ̀yẹ́ júù ṣe mẹ́sára kingdom àrí àti yẹnkẹ rẹ̀ kírísítẹ́nì ò lé sí òun ń kájọ wọ́n pa jésù wọ́n pa nìkan àwa lọ́lọ́run wá fi ẹ́sẹ̀ pé wọn ò pa júù náà ni kùránì fẹ́ fún lésì yahud gẹ́gẹ́ ni kùránì fẹ́ fún lésì tí mọ́ dára lọ́run wọn ò pa nẹ́bí ọlọ́run eléyìí tí wọ́n máa lọ́dà ẹgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ wọn gbé gẹ́gẹ́ tọ́rọ̀ òní ánsà kò sí ń bẹ́ẹ̀ ìtí níwò fi sí ẹ̀yẹ́ pé nígbà tí gbàrà ṣe bọ́ lóòun ni mẹ́sára ìrìnà mo ti ká mọ́ mo ti kàn án òun ò ní ánsà ìwọ́n fi sí ẹ̀yẹ́ ìgbà tí ò ránsà ni wọ́n padà fi rọ àkídà lé lórí pé no tó ṣẹlẹ̀ ní pé ó láti kú fún wa ni ẹgbọ́ kò ní ánsà yẹ̀yẹ́ tó ní ṣe fún ẹgbọ́ mi yẹ̀yẹ́ ó ní ṣe àwa ọlọ́run ló wá ní pé òun no ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam pé sọ fún wọn pé àwọn yahudu وبنبئ ميثاقهم وقولهم إنا قتلنا عيسى بن مريم àwọn Yahudi làwọn bẹ́ fún rọ́dùfà pé wọn ò pa Christian bọ́bí bọ́bí bọ́bí wọn ò pa tóní tó ṣẹlẹ̀ pé wọ́n lákíṣù bí àlàun àwa táà ń sọ pé wọn ò pa fún ó fún wá hẹ́ẹ̀tì àwa jọ àwọn sáà pa mìsáà rẹ̀ lọ tó ní wọ́n pa mìsáà ọ̀hún ọ̀kan ìkejì ni pé gbogbo àwọn tí wọ́n jẹ́ tàgbé christianity lójú roman empire ọ̀nà padà adopt christianity nígbà táwọn náà wọ bẹ́tùl magdis wọ́n fẹ́ pa orí pa jù ẹgbọ́n wọ́n bá mùsùlùmí náà jà but kó tó kàn mùsùlùmí jù gangan wọ́n fẹ́ kó exist cause ẹni tó jẹ́ bí ìyá emperor constantine ẹ́ ẹ̀rọ àwọn gbogbo constantine láwọn kí ni wọn òun adopt christianity wọ́n ni ellen wọ́n adopt christianity òun ló wá fẹ́ pé ààyè ibi tán kọ́ Solomon temple sí òun ló ní ká dìsọ́ rẹ̀ kán máa dalẹ̀ síbẹ̀ so that òfin ní ní ẹni orí pa kankan kò ní exist mọ́ gbogbo kí ní ìlọlọ́run ọba ń watch tí wà náà sáà sálà ti gbọ́dọ̀ fi wá lọ́lọ́dún mọ́mọ́ mẹ́ṣàn mọ́tílọ̀ àkọsọ̀ kalẹ̀ pé kó wà nù tíra yìí bá ti wà ẹmọ́ wà kọ́dà nígbà náà tó kò ìgbà tí wọ́n nísìn ó rí pé láyé yìí nísìn ànábì Ibrahim wọn kọ́ àmì Daoud Suleiman pọ̀ tó pé Suleiman ti wà involve jù rí nǹkan lẹ̀ mọ́ pé Solomon Temple ló wà nígbà but kò ní nígbà tí wọ́n ti destroy structure kò ní mọ́ so lẹ́yìn ìgbà òun wá ní àwọn mùsùlùmí ṣẹ̀ṣẹ̀ wá ṣe fátù Bethel Magdes lásìkò Omar bin Khattab wọ́n ti fátù pàtàkì sáàmù ìgbà tí Umaru wá wọ̀bẹ̀ Umaru wá sọ fọ́kàn náà àwọn pásítọ̀ wọn pé dùlẹ́nì àlá masjidi masalasi anabi Dawud ibi jí ní fi hàn pé ẹ̀yìn lẹ́wọ̀n lè ọwá mú un lọ́bẹ̀ Umaru sọ fún wa ìgbà náà náà kùn òjì kọmọ àmọ́ sọ́dọ̀ àti ara sí ẹ̀yìn ni pé ẹ̀kọ́ tó ń gbà lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn ìgbà tó dàtọ̀ àwọn Banu Umayya Abdul Malik bin Marwan òun ló ṣẹ̀ṣẹ̀ wá kọ́ láyé ibi tó lásì yẹn wá ni wọ́n wá kọ́ dóòmù tẹ́rin yẹn dóòmù gódì yẹn wọ́n fi máàkì òkè ni pé ààyè yìí ni Baitul Maqdis kèésò òun gẹ́gẹ́ ni mọ́sálásí ẹgbẹ̀rẹ̀ bá ti ṣọ́wọ́ àwọn ẹgbẹ̀rẹ̀ bá ti dóòmù ẹ̀tàlá ó máa máa fi máàkì ẹ̀ pé kò sírun tẹ́ẹ̀ṣe ayé yóò ní parẹ́ wọn ọ̀rọ̀ pé gẹ́lẹ̀ tó padà wá gbà lúkọ́ máa wá káàkiri pé ibo ni ó hàn ẹ̀ ti ń dà yóò fúrú òní pé anybody tó bá ti mọ̀ pé dóòmù wà ń báyìí tó ti ní jòrò asúkú location tó ní ìgbàláwì ṣe tọ́ pé ń jọ tàbà kọ́ mọ́sálásí ẹ̀ báwo jù bẹ́ẹ̀ lọ ibi tábọ̀dì tó pẹ́lẹ̀ mọ́sálásí àdúgbò ṣe nǹkan almọ́gbọ̀n Marwan òun lòun ṣe nígbà tó sì ṣe wọ́n kọ́ kìíní náà wọ́n kọ́ láti 66 ìjìríyà ẹgbẹ́ wọn kà ìjírá 66 db 73 ìjìríyà wọ́n ìpọ̀ ọdún méje agbọ́nbùn mọ̀lá wá ní àfá ńláńlá àfá àgbà kó ipò wọn mọ̀ dájú ẹ̀sìn rọ̀já àbúnà haiwa dọ̀rọ̀já bọ́nà àìwà náà àwọn afáà sáàmù ni òun ló mójútó bóyá ìbò e, ní mọ́sáàsì rẹ̀ ìbò ní kílé ìdíṣe ìrìn ìṣe kan kó ṣe kó ṣe dìbò. tó kwẹ́sàn ò ní wípé ọlọ́run ọba fẹ̀ka ti pé mọ́tòlá aṣọ kalẹ̀ pé ibẹ̀ lànà ìsọ̀sọ́nà ti ìsọ̀rọ̀ ọ̀la tí ò tí ì fi fisika mọ́sálásí ńlẹ̀ base lórí inda bẹ́ẹ̀sì kalùbárọ̀ tó wà fún káàbà náà ọlọ́run ọba ní tó fẹ́ gbà gbogbo tó sì béèrè sálà fáwọn mùsùlùmí pé ìbẹ̀gbọ́dọ̀ ṣe so ìsọ́rọ̀ ní ọ̀rọ̀ fúnra rẹ̀ òun náà pọ̀ ìdíṣẹ́ anytime tá a bá ti ń ka àyà yìí kò sí bí òsè ní máa mú ara jíkẹ́ lẹ́tọ̀ magdis òun ló fi ṣe pé ọ̀rọ̀ náà ọlọ́run bá ó ṣàforíjì gbogbo wa ó gẹ́gẹ́ bí sára bani rahman allah ṣe sọ pé tọ́ bí lẹ́tọ̀ magdis bá fi lè wà lọ́wọ́ àwọn yahoo wà láwọn ọ̀tá gbogbo wa náà rẹ̀ lẹ́sẹ̀ẹ́ àtàwà àtàwọn alátẹ̀wà but kí ló kàn wá kù ní pé kí lè ká ṣe ọlọ́run bá kó gáìdì àwọn olórí wa ọ̀tọ̀ ká ṣe àmọ́ kéèyàn sọ pé kó kàn ún ọ̀rọ̀ rẹ̀ kọjọ́ ọ̀rọ̀ pé kó kàn yàn o ká ní kò bá ti ń bẹ̀ kìí kàn sí ordinary ilẹ̀ o kìí sí ordinary ìlú o kìí sí ordinary location o ẹlẹ́sìn àwọn tó wà bẹ́ẹ̀ exploit ẹ̀yìn bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ exploit ẹ̀yìn ṣé kìí sọ́wọ́n náà lè máa exploit ìtumọ̀ ẹ̀ ní pé wọ́n jọ ń kọni rẹ̀ sí ilé tí pé nǹkan mẹ́tẹ́ kẹ́sí tẹ́ẹ̀sí o ń kálukú mọ́ lọ kájọ sílùú rẹ̀ kó ní èmi lọ bàálù èmi lọ bàálù ilé yìí bó bá jọ bàálù ibẹ̀ náà ìwà lọ́jọ́ kan o òun náà ló pé lẹ́yìn lẹ́yìn la ní kí ló bàbá òun sì fi ní òun ni pé ìlú nìkan ẹ̀sìn ọlọ́run ọba bẹ̀ agbọ́dọ̀ protect ẹ̀ èyí ò jẹ́ ìmínàánú tó bá kàkítà fún gbọ́dọ̀ ma then Isra wal Miraj tánàbí wá ṣe ẹjẹ́ ká ká bí ó ṣe lọ Al-Imam al 3887

òun lẹ́sì rí pé nísì gbogbo nǹkan yóò táwọn èèyàn bá ń sọ àwọn èèyàn kàn fẹ́ exploit dídá àwọn mùsùlùmí àwọn yóò tán bá ń sọ ìsádà pé wọ́n ń sọ̀rọ̀ àìmọ̀kan àbí wọ́n kàn fẹ́ sábò sí ẹbá gbẹ́ tó ń ṣe tí è ṣe mùsùlùmí kírísítẹ́nì tí é tó fi ń sọpọ́tà àwọn zionist tó ń sọpọ́tà àwọn jù ẹ́ ẹbá rí jóòwì dábárí tí ó rí ẹ̀mọ̀ rẹ̀ nì èyí tó bá tún ní o àwọn jù kí ó ṣe gbogbo wọn náà ni wọ́n fẹ́ sábò sí lórí ọ̀rọ̀ kìíní àwọn jù kan mẹ́gbé nìsẹ̀ ẹnu pẹ́sìn bá kàn sọ làwọn fẹ́ ṣe ó lè pé rọ́ọ̀lù náà ń ṣe but àwọn kan mẹ́gbé nìsẹ̀ political jù làwọn òun kàn fẹ́ exploit Judaism ẹ́ ó fi claim kan tí èṣe kìí àwọn ni Zionist but Zionist ò fẹ́ kẹ́ Judaism jọ́lá ìdíká àná àwọn kan náà mùsùlùmí tí wọ́n náà ìpẹ́gbẹ́ ní ìsìnbáyé ní ní tó wà lórí ìrìn òkan ju gbogbo kí gbogbo lọ́tọ́ tí ó sì jọ ìjàgbà fún náà lọ ìrìnkìní kan kalmati sọ kínkan kínkan àmọ́ fi ń gbó kọ mùsùlùmí àmọ́ tó ṣe tán láti lo mùsùlùmí láti fi àchífù nǹkan tí wọ́n bá fẹ́ ṣe so now ìsìnbáyé ti bá sọ fún wa pé wọ́n ti promise onílẹ̀ ìwé tí ń lò fúnra rẹ̀ kò bìlífù talmudu ní bí tàwọn rárá kò bìlífù rárá àmọ́tẹ̀wá wá bí pé a ah, é eh, ìwọ àti kírísẹ̀lẹ̀ tí ọmọ ń jà tẹ́lẹ̀ dé pé wọ́n ló pa jésù rẹ̀ náà ó sáré pé nìsìn ẹ̀fún wá tó ránjọ́ ń ṣe ó ní èyí eh, àwọn òjò ṣe òun ní òjò kóhun tètè àchífù tó ń fẹ́ àchífù wọ́n ní tó ló fẹ́ àchífù ó ní kírísẹ̀n nígbà òun polówó kìíní kan tó ń láìkì bó lè pọ́hun òbílí bẹ̀ ó ló sọ fún òun pé jésù ń gbọ́ nínú ìwé tí wọn tí Jésù bá dé tó bá dé sí Jerusalem ẹ̀ kó tó ní pé yóò dé àwọn jù gbọ́dọ̀ ti kójọ jù gbọ́dọ̀ ti kójọ sí Jerusalem tó gbọ́dọ̀ ti kójọ síbi tánkù ní Israel ẹ́ bọ̀ tó bá kójọ ìdí Jésù bá ti fẹ́ slọ́tà àwọn ni o lọ́wọ́ àánú ìwé pé yóò wá dú wọn ẹ́ wọ́n ni ah, ó ní Jésù yìí tó bá dé ìwọ ní bọ̀ wá jù mọ́dà lóhun ó ń ṣeré ní sáàjé mọ́ máa kó ti pé méjì ó ẹgbọ́ pé ìṣẹ́bí tó oní ìwọ́lọ́ pé ní jésù tó padà rá èmi wọ́lọ̀ wà mẹ́yàbí ma bá ń polówó rẹ̀ in tó mú kírísẹ́nì máa sọpọ́tì júnù pé yóò jẹ́ kí prófẹ́sì jésù tó sẹ yóò padà sílẹ̀ ìwọ́n sọ pọ́jọ́ ní ayébọ̀ tó bá dé sí jù ní mẹ́dà tó ń bílíbù ní wíni máa bá ń sọ káàkiri pé mi mo gbọdọ̀ wá ń bẹ̀rù hmm? wọ́n àtẹ́yìn náà bá ti rí bọ́rọ̀ náà ṣe lọ́kọ̀ òkéyàn sọ wípé torí pé ẹ̀yin ní kọ́ńtò lórí ilẹ̀ kan lórí ilẹ̀ kan British ẹni kọ́ńtò lórí rẹ̀ ẹ nítorí pé wọ́n fi ìyá àwọn jù káàkiri gbogbo ìlú ẹ make statement kódà kọ́dẹ̀ ò yóò gbọ́dọ̀ sọ rẹ̀ let's give a land without people ilẹ̀ tí ò ká fún àwọn èèyàn ká fún let's give it to people without land ká fáwọn èèyàn táwọn ò nílẹ̀ ẹgbọ́n sílẹ̀ kan máa ń bẹ ṣé Palestine ni land without people a ní ṣe bẹ́ẹ̀ colonize wọn ni ṣe land nìkan náà lẹ colonize báwọn èèyàn lẹ colonize ń bẹ wọ́n tọ́ àbòsí wọn tán jọ fẹ́ ṣe nù tọ́ anábì sallallahu alaihi wasallam ó ní àdéhìsì malik bọ́nà sáfà anásọ́nà bá lùmí bàwá anábì ń sọ fún wọn ní òru gbà tó ń ṣe ìfẹ́wọ́n mìíràn anábì níbi náà ana fi hafim nígbà tí mo wà ní kaaba pàtí kaaba kan jẹ́ hafim wọn náà pẹ̀lú hejì àbí hejì mọ̀tájì án òun sùn lẹ́nu kan bá bá wọn nígbà tẹ́nì kan bá bá wọn wọ́n wá lágbáyàwó wọ́n lágbáyàwó wọ́n wá yọ ọkàn òun jáde ọlọ́run bá ń pè sí ànẹ́bí sálàlọ̀ sálà fúrú nǹkan tó fẹ́ kó rí irú nǹkan tó fẹ́ fi hàn ẹ́ ó fi lè dú láti lè gbà wọ́n wá lágbáyà nígbà tí wọ́n là wọ́n là ní ṣógúrọ̀tì náhríhí ilà ṣẹ̀rọ̀tẹ̀ láti bí ihò àyà rẹ̀ látòkè báyìí wọ́n là débi irun abẹ́rẹ̀ bí tí wọ́n abẹ́ ti bẹ̀rẹ̀ wọ́n là okùn kan fi lè gbé ọkàn rẹ̀ jáde wọ́n wá yọ ọkàn òun pò nígbà kan yọ ọkàn òun pò wọ́n wá gbé pléètì kan wá sọ pé pléètì yìí o is made of gold then àdéhùn sọ pé mamlo àti ìmánà ìmánì ló kú síbẹ̀ ọlọ́run ọba ó fẹ́ ó fẹ́ increase ó fẹ́ kó iman sọ́kà nàbí sàlásàlám tú àwọn màláìka torí kánàbí sàlásàlám fi lè withstand irú nǹkan tọ́lọ́run bá fẹ́ fi hàn ṣẹ́mọ̀ tó bá àgbẹ̀mí àdín ṣe wà ní bàbá ní màláìka àdàkù àtẹ̀ní dákú àkù ni lórí ẹni pé bàtà àwọn òṣèlú kò ń béèrè pé kí ló ṣe yẹ tó jíṣẹ́ ọlọ́run jẹ́ màláìka ni ah, ó bá ìfẹ́ màláíkà bá lè máa rìn kùránì sọpítọ̀ tó ẹ̀kọ́ bá lè máa rìn kìlá ájẹ̀ mùtùmá ìní àwọn màláíkà wọn ní ìtẹ́ inú ti mọ̀ wàlálàáfíà màláíkà làbára bẹ́yìn olè wìtá ní màláíkà màláíkà bò àmọ́lọ́wọ́ bá fẹ́ kánàbí orí màláíkà orí tójú màláíkà lọ sọlọ́wọ́ bá fẹ́ pìtì ànẹ́bì sallàwàsallà tó wọ́n la ọkà ànẹ́bì sallàwàsallà wọ́n wá fọ̀ nígbà dáa padà ànẹ́bì sallàwà ní wọ́n wá bá mi mú dábà kawa dábà tá ń pè ní alburaq alburaq ni wọ́n pè ní nǹkan ọgbọ́n àwọn ànábì ọlọ́ ànábì Ibrahim náà lò ànábì sàtàlá náà fún wọ́n ti skype alburaq yìí dúró albáàbílé wọ́n tó kọ́ ṣímàrì ó kéré sí báàbùlù báàbùlù ní ìbáka òun dàbí oní mọ́ọ̀lù ìmúnùsù là ń pè pé tí ẹṣin bá gùn àbí tí ẹṣin bá gùn kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀hẹ̀n ẹṣin àti kẹ́tẹ́kẹ́tẹ́ yóò bí bàkà bó bá bí bàkà òun àwọn àfẹ́ra ẹ̀ kò bímọ so in tí bàkà ó rí òun ò ní ga kò sì ní strong bí ẹṣin bọ̀ kò ní kúrú bí kẹ́tẹ́kẹ́tẹ́ yóò wà láàrin so ìgbà tán fẹ́ describe buraku yìí buraku ní tí wọ́n ní dunal bahri wà fọ́pọ̀ lẹ́mà òun náà tún kéré sí ìbáka àmójú kẹ́tẹ́kẹ́tẹ́ lọ ní alburaku yìí funfun náà sọ bí hadith yẹn wọ́n wá describe fún wa pé ibi tẹ́sìn tí buraku yìí dé tó bá fẹ́ move yóò move débi pé ibi tí ojú rẹ̀ bá lè dé náà ní pátákó rẹ̀ ó dé tí bá wọn kan báyìí ìdíkò yẹ bá dé ibẹ̀ náà ni múfẹ́ẹ̀tì yóò fò lẹ́ẹ̀kan dágbé pátápọ̀ ẹ̀sìn onímọ̀rin ẹ̀kọ̀ kan pẹ́pẹ́ láti ibà sí àti ògìnà lóde àti ibà sí ibà yóò ti fò yóò fi mẹ́kì distance yẹn láti bẹ̀rẹ̀ náà describe àgbòrò ọkùnrin àníṣà sọ́lá wọn sọ pé fàfomíltò alẹ́ wọ́n gbé mi sórí burúkú àwọn olùwárí àkan sọ pé ànábì àti jìbìrì jọgùn ní níbi ilé yìí àwọn kan ìgbẹ́gbọ̀n pàwọn èèyàn máa ń fẹ́ sí ṣeré ńgbà mi àwọn kan mẹ́ta tún máa ń ya fọ́tò jìbìrì lù lórí burúkú àtànábì àwa níta lóyìn fọ́tògráfà tó yà ìráwọn kan tutù dé àkan tutù náà hàn súnfí tún sọ pé òun ní fọ́tò ànábí yóò wá ya ẹnìkan yóò wá gbé yẹ kí wọ́n lè gbé ẹ̀kan sẹ́jọ́ lè ní àfádà tó sẹ́ni ní kíníkà kíníkà kọ́ra wọ́n tó máa gbé pamọ́ èyí sí wọn fọ́tò ànábí hàn ẹni ìta ló yà sí so ànábì sọ́sọ́ àwọn gbé lórí fàǹtọ́lá kàbí Jibril Jibril mú mi so gbogbo ilé ìsìn a ti sọ a ti kọ́ ti ìsọ́rọ̀ kúrò báyìí mẹ́rọ́jù lákan pàdé ti sálàyé apàdà sí jẹ́ díẹ̀ tàbátọ̀ mẹ́rọ́jù kan because kókò ìsọ́rọ̀ náà ní bánà sọ́sọ́rọ̀ ti mú láti Mẹ́kà láti Kaaba lọ́sọ̀lẹ́ Bọ̀rọ̀ ọkù kalẹ̀, gbà tó ń so kalẹ̀, ọ̀rọ̀ òkèrùn-ún wọn sọ sọlá nkírun bẹ ànábì kírun bẹ ó ṣe mọ́mù fáwọn ànábì ọlọ́run náà bẹ ṣé báyìí ṣe wá kírun tó ṣe mọ́mù fún wọn ṣé ńgbà tí ń lọ ló ṣe ni àyùgbà tí ń bọ̀ yóò gbọ́ lọ́n àṣàlàyé ṣùgbọ́n èyí tó súnmọ́ òun ni pé ńgbà táwọn sọ sọlá ń bọ̀ ńgbà hmm? tí ń bọ̀ ló ṣe ó wá kí ní wọ̀nyí sí omorun náà bí i àní àwọn nǹkan tó kíní sí gbọ́ ìbò ni a believe bọ̀ ó ṣe sàlàyé níbi dídí tọpọlọ wa bá mọ̀ náà anábì sọ̀tọ́lá wọn ni àwọn ongo buraka àwọn sọ̀kalẹ̀ sá àtà àtàtàmà àdúnyà táwọn fi dé sánmà alákọ̀ọ́kọ́ táwọn òye fastafta jìbìrì bá béèrè pẹ́tọ̀ ẹ sílẹ̀kùn wọ́n sọ fún wọ́n sọ fún yorùbá man haza talilé kọ́lá oní jibril jibril yọ kí ìwọ́n ma ma talówà pẹ̀lú ẹ̀ kọ́lá muhammad sallallahu alaihi wasallam anabi ni wàkọ̀dù orísìlá ilé sáàtì ránṣẹ́ ẹ̀kọ́ àbọ̀ ẹ̀dì dáadáa àkọ́kọ́ ẹ̀kọ́ táwọn kọ́kọ́ ń bíbà ní o ní wípé táà bá ń sọ̀rọ̀ sàmà sàmà sàmà sàmà sàmà táà ń sọ̀rọ̀ àwọn kan wà sọ fún wa pé ẹni sàmà ẹ̀yà màláíkà wà ẹ̀mà ọlọ́run wà àwọn òyìnbó ti dé sífèsì wọn orí màláíkà wọn sí lọ́lọ́ hmm? àwọn wà sọ fún wọn irú àwọn ọ̀rọ̀ yìí wọ́n sọ wọ́n tún sọ mẹ́ẹ̀nà àkọ́kọ́ ni pé ayáyàn lẹ́nu fún èèyàn tí ń sọ pé everywhere lọ́lọ́run ọba wà pẹ̀lú záàtì ẹ̀ tí kìí sọ pé bá gbogbo nǹkan lọ́wọ́ bá mọ̀ ọmọ ní ìṣẹ̀lẹ̀ everywhere pé záàtì ọlọ́wọ́ bá kò síbi tí ò sí yóò sọ bẹ́ẹ̀ tán this same person nínú wa sọ pé ah ànábì sọ̀tọ́ àti ìsọ́wọ́lẹ́mì ìrọ́jú lọ bọ́lọ̀ èwo tó ní lọ bọ́lọ̀ nígbà tó wà ní yàrá jẹ náà sọ òun tí ó tún sílé ìtàn ní ó tún sọ pé àìgbà ah, tó sílé ìtàn ní ṣe o nígbà tán rí wá súnmọ́ ọlọ́run tán ọwá tó wá òkú tí lóun mọ̀ fi kí ọlọ́run wọ́n ní kọ́mọ̀ ibo là á ti ń wí ó ní lórí ìrùn ìgbà wo làrẹ́sà tó láǹkọ́ àwọn sàábẹ̀rẹ̀ pé nígbà náà fẹ́ kírun ṣe bí ìrùn náà ló wá àbí wọn tí ẹ̀ díbẹ̀ ẹ̀rùn dáadáa rẹ̀ ń ṣe àdá ìyá tó jẹ́ àdápapọ̀ ni àkọ́kọ́ Isra wal Miraj tánàbí sallọ́sọ́lá ń ṣe ẹ̀rí ńláńlá ló jẹ́ wípé ọlọ́run ọba sámàlúwà tàbá ní sámàlúwà ọba wà kí lágbín kéèdè tá ń wí ni pé sámà àti state ọlọ́run wà nù rẹ̀ lọ àyíká kan ò lè kú ọlọ́run ọba mara èsì táwọn inú ìtàmín O ni wípé àwọn ẹ̀dá ọlọ́run ọba tọ́lọ́run ọba dá bí ti tilẹ̀ sí wa ti sánmà wa ẹ́ aláràṣí wa níbi tẹ́dọ̀ ọlọ́run ọba parí sí abọ́ọ̀fù bí tẹ́dọ̀ ọlọ́run ọba parí sí ọlọ́run ọba ní azọ́hìr azọ́hìr ni pé ọba tó pé òun ló so in ta mi ni pé òkè òkè òkè lọ́lọ́run wà kìí sípa lọ́lọ́run wà nínú òkè ibi tẹ́dà ọlọ́run bá parí sí ọlọ́run wà ló wà lápọ̀fẹ́ kò wá síbi tí ò wá nímọ̀ parí anybody tó bá sọ pé léyìí ní sí pé àkò tẹ́hùn lọ́rùn èyí tí ó kàn sí yóò ju èyí tó sáfún lọ ó kàn èyí tó sáfún lọ

lẹ́yìn rẹ̀ ọlọ́ọ̀bá wà àbọ́ọ̀fà lára ṣe ìtàfẹ́ pẹ̀lú ọlọ́ọ̀bá wà ní sámánù fi ibẹ̀ tá ń sọ kìí ṣe fi ìzọ̀rọ̀fíyà pé ó wà nínú fi tó mìíní àlá òní fi inú bọ̀ tó mìíní àlá kùránì náà sí lò lọ́nà tó pọ̀ a good one tó wá sọ́kàn ní pé ọlọ́ọ̀bá sọ fún wa ní súrátù Tawbah pípé fasihu fil ard sihu saha ya sihu sihu yani siru fil ard ṣe fi ibẹ̀ kí ni túnmọ̀ ẹ̀rìn lórí ilẹ̀ kìí ṣe ẹ̀rìn nínú ilẹ̀ ai siru alal ard kìí ṣe fil ard wọn ò ní kílẹ̀ yanu ká máa wá rìn lábẹ́ rẹ̀ òkè rẹ̀ náà làá ti rìn náà lá lo fífún fi sàmà ai alàsàmà another example mi eh, Firaun ó threaten àwọn tí wọ́n ń ṣe pidán nígbàtàgbà fún Musa ó lè sọ fún wọn pé ẹ̀yìn ẹ̀dì gbà fún àmà tó lọ́wọ́ qabla an a'zana lakum innahu lakabirukum alladhi allamakum as-sihr ó ní wala uqati'anna aydiyakum wa arjulakum min khilaf wala usallibannakum ó lè ọ̀sán nàkan àlá fi juz'in nakhl an-nakhl mi ni igi dàbídù trunke jùzó jọ́bù ẹ̀mí ni trump wọ́n ni máa kàn yí mọ́ bẹ́ kìí ṣe pé yóò lánú ogi yóò rí wọ́n mọ́ ní ogi sọ́fẹ́ẹ̀sì igi náà ni yóò là wọ́n mọ́ náà ló fi fún ayéláwòsọ lùbá nákún àlá yóò ìlà tó fi rẹ̀ ń sọ so kìí pé dáwọn ìgbẹ́ta ah, inú bá ṣíṣe sáma wáyé fẹ́ lópọ̀ ọlọ́ ẹ̀dá ọlọ́ ní sáma kọ́dà sáma tó kéré lẹ́gbẹ̀ẹ́ alẹ́ ara ọlọ́ ọlọ́wọ́ bá sì wà lókè àlàárà ṣẹ̀rìn kátó wá tún sọ sán òrùsí hmm? yù gan tóhun tún kéré ṣálà arṣù òun tó ju sánmà àti rẹ̀ lọ pẹ̀lú náà sùkúrò ánà wá ti àkùrùsí yù sàmà wá tí wọ́n àrù tọ́ tí kùrùsí ọlọ́wọ́ bá ju sánmà àti rẹ̀ lọ kí ló dáa àkọ́kọ́ ọlọ́wọ́ bá fi sàmà sánmà wo ni ó wà gbà èsè inú sánmà là ń wí alàsàmà là ń wí tọ́ so Isra wal Miraj ní ìsọ̀sọ́lá ó kọ̀nfàmù gbogbo wa náà lámà ipé àwọn màláíkà ọlọ́run ọba sánmà ni wọ́n wá ìrùpẹ́ nìkankan takò eléyìn ránà sọ fún pé tarujul malaikatu wa ruhu ilayhi fi yawmin kana miqdaruhu khamsina alfa so tàbá sọ pé wọ́n ni à ah, wọ́n lọ sí sánmà pé àwọn òyìnbó ti dé sánmà sama will remain. tá bá lo wọ́dù sama nínú Kùránì àti lédè lágbàá kìí sì túnmọ̀ ẹyọ ọ̀ká lónìí ó lè ní túnmọ̀ mẹ́ta ó sì ti jù bẹ́ẹ̀ lọ ọ̀ká lo mẹ́ta àsàmà ó mì ní kúlù má anything tó bá ti wà above rẹ̀ sàmà rẹ̀ náà ló jẹ́ hmm? anything tó bá ti wà above rẹ̀ Sama rẹ̀ ló jẹ́ bó la ṣe mele Quran sọ fún wa wípé daraballahu masalan kalimatan tayyibatan ka shajaratin tayyibatin asluha thabitun wa far'uha sama ẹgbẹ̀rún náà gbé fíìnì ìfàrànà tó ló ẹ̀hẹ̀n pé aslu yẹ̀pẹ̀ tán fi tí ń jókó bro nutrient rẹ̀ ó dá nìtọ́ yìí then aslu àfábítú ìpínlẹ̀ rẹ̀ rúùtù rẹ̀ ó rinlẹ̀ wà fárùwà branch rẹ̀ fi sàmà ó wà lókè òkè òkè ló ń lọ kéèsè sàmà tó jẹ́ opposite arm sáà ní àyà yìí ẹ́ igi ni so anything tó bá ti wà above ilẹ̀ tí wá nílò kí sàmà lára wọn pè ìsìn kanto kúlù ma àlákà fọwọ́ sàmáà wọ́n tó bá ti wà bọ́ fúrẹ́ báyìí sàmáà kan tọ́ irú sàmáà yìí òun náà níbi tójò náà ti ń rọ sàmáà náà kúrò wà anzalna mina sàmáà máa àtọ̀gọ́rọ̀ ẹ́ ọ́n kálukú ló máa wípé bọ́lá wọ́n pé sàmáà ní sí bọ́ bá gun pléènì ẹ́ òkè ẹ̀sújò tó ní pléènì tó wá òun náà sì ti ìdè sàmáà dáhùn ìtàwọn láìka wá a sì gbà pé sàmà yìí náà sí gíní òjò tí ń rọ ní gíní ó lù mọ àlàáká ọwọ́ sàmà ìtumọ̀ kan ìtumọ̀ kejì ni pé à ń pè òjò fúnra ara ẹ̀ ní sàmà òjò fúnra ara ń pè sàmà òní Quran sọ wípé yorùsílì sàmà àlẹ́kùn mìdọ̀rọ̀ ọkùnrin tó rọ́bọ́kọ̀ iná òkà nàgbàfàrọ̀ yorùsílì sàmà àyùsílì yàní àlùgẹ́ òjò gẹ́gẹ́ ni kò sọ pé bóyá sọ́nà gan ni ó wálẹ̀ àmójò so a ń pè sàmà náà ní òjò ìtumọ̀kan tọ́ ó wá kú sàmà èyí tó ṣe yíké táàfin wé ardù sàmà yìí táàfin wé ardù yẹn ibẹ̀ làwọn màláíkà ti bẹ̀rẹ̀ sí wá òun ló wá pín sí méjì sàmà méjì anywhere tó bá ti jẹ́ ní space bá ti wà lókè sàmà náà là ń pè èyàn sì lè débẹ̀ bá lè débẹ̀ ṣùgbọ́n ká àkọ́kọ́ tó bá fi lè débẹ̀ náà kan ó ti dé sàmà àtẹ̀yí táwọn màláíkà wá no no why ó ní pé sẹ́ ní sàmà ibi táwọn màláíkà wá ọlọ́run bá jẹ́ kó yé wa wípé wọ́n ń sọ wọn ò kàn fílẹ̀ open ó ti láwọn màláíkà tán sọ ó ní wọ̀jẹ́ alìnà sàmà á sáfàn màfòrò àti sánmà ní orúfù

ọ̀tọ̀ ni ń táwà ń tọ́ ọ̀tọ̀ ni ń tẹ́yìn tọ́ ààrẹ ìjà ọ̀kanù iye ìyọ̀ndàgbò láti mọ̀ pó nílẹ̀kùn fara sọ pé wà kó tí a ti sàmáhù fàkánà àbúwàbà ẹ́ àti sàmà kalẹ̀ gbájá kìyàmá àwọn ẹlẹ́kùn yóò sí fara sọ fún wa pé anha àwọn sápẹ́ àyà wa nírọ́ tán ṣe gírímákàì látò fátáhù láhún àbúwábù sàmà a ní sí àwọn lẹ̀kùn sánmà fún wà láyẹ̀dẹ̀kùnrin aljanna wọ́n sì ní aljanna àtà yalgal jamalu ìsàmìkẹyà títí tí wọ́n kún yóò fi lè wọ́n abẹ́rẹ́ tí ó sì so sánmà táwà ń sọ onílẹ̀kùn bọ̀ kìí ṣe pé gbogbo sánmà táwà ń sọ òǹkọ́lùkọ́ gbogbo space space wà outside that kẹ́ẹ̀nà máa wà tàkò pé ní aláìláyé ah, èèyàn olédé kò lè débi tí ń dé ọmọ ilé ìdáwà ń sọ èyí tó nílẹ̀kùn láwọn náà tó bá bèèrè pé bọ̀ tí wọ́n ti débi tí moon wà náà wọ́n ti débi tí star wà náà wọ́n débi tí ráwọ̀ náà wà náà alé èè lórí gbogbo bí jáde ìta sàmà náà kìí ṣe inú ẹ̀ ìta sàmà òdúnyà sàmà láwọ̀kọ́ ìta rẹ̀ ní gbogbo ẹ̀wà lọ́sọ̀ fún asọ́rọ̀ tàbáraka ó ní wọ́n lọ́kọ̀ zayyana sàmà àdúníyà bí ma sọ̀rọ̀ sí sámà lé ayé aláwọ̀kọ́tẹ́ ní òun sí lọ́sọ̀ pẹ̀lú àwọn àtùpà òun fi sáàtìlẹ̀ ìtàlẹ̀ yẹn máa ń fọ̀ sọ́ sí kìí ṣe inú design lé ìta rẹ̀ là design ìgbẹ́ ọ̀ bí ẹ̀hẹ̀n so gbogbo eléyìí tó rí náà ní star ní kìí ẹ̀kan sí ọ bá pín ọ oh, bá ló wá kílà ìgbà wọn sẹ́yẹ̀ wá ní kíní kan jẹ́ web kíní kan telescope kíní kan mhm. gbogbo tó sáwọ̀ ọ̀sán sí rí ń bẹ̀ ọ̀nà ni ọ bá ti débi táwọn láìpẹ́ ọba ti yù kíní ṣe ọpa rẹ̀ ni ẹ̀yìn sáà máa ṣe tó ń ṣe ọ̀nà kan wọ́n náà rí kan ṣe mhm. bọ̀táwọn èèyàn wá lè béèrè pé àbọ̀tán náà bá fìhínà ní àlẹ̀ a ṣe èrò àwọ̀ aṣòṣùpá àlẹ̀ ìhìnà lórí ibi tí sọ́mọ̀ wa ìta ni wọ́n wá tàbí kan lọ́sọ̀ ìta làwọn kéyìn wá èyí ṣe nú àwa làwá sí ń lò as ìmọ́lẹ̀ ẹ̀yìn kìí wọ́n fi taná sí inú ilé káwọn màláíkà wọn fi àwa làwá ń lò as ìmọ́lẹ̀ wọ́n bí wí ṣé àti ránṣẹ́ sí ni wọ́n láti ránṣẹ́ sí wọ́n sì kí àná sí fún àfikún káàbọ̀ pátákà wọ́n sì sílẹ̀kùn nígbà tán sílẹ̀kùn tó wọn débẹ̀ the first anabi ọlọ́run tánàbí tánàbí bá fàyíra fi adam alayhi salatu wa salam anabi adam ní a bá ní sámà alákọ̀ọ́kọ́ ní sámà alákọ̀ọ́kọ́ gbogbo òun ni bàbá gbogbo àwọ̀ ẹ̀dá ọlọ́run jibril wá ní áza àbúkà adam bàbá rẹ̀ adam fasallimu alayhi salaman anábì ni fasallamtu alayhi musalamasi ọ̀rọ̀ dasalam dasalam padà sọ́mà kọ́l anábì adam wá sọ fún ẹwọ̀n fún gbogbo àwọn kan wọ̀nyí ẹwọ báwo ni ó ṣe tó fẹ́ni tó ti kàńpà nábì adam ẹ́ ó wára nábì adam hmm? ẹwọ báwo ni ó ṣe tó gbogbo anísìláṣí pàṣẹ mọ́ nípa nábì sọ́sọ́ kọ́lọ̀ mi bá aláàbì lójú oorun tó gbáàbì ló ti rí yẹ̀kínù rẹ̀ onírí mínísẹ̀ pẹ̀kọ́ ìfànàbí sálàrọ̀sálà tá ń kàn pa ẹnu tí ara lè yẹrí lójú oorun yàkínù yàn ìmánu yàn onírí mínísẹ̀ hmm? kọ́kà pé dárí kan sọ fún pé kí wọ́n sọ pé sọ ayu arrajul anta ala alhaq sẹ́wọ̀n pé ah, kò sí wàhálà pé torí mi lóòótọ́ àlálásán ni àgbà pé wáyé ni èyí tàà lè sọ fẹ́ni pé wọ́n ká change òfin but tàà lọ́sàn bá sọ rẹ̀ fún yàn bá ní bá sọ rẹ̀ fún yàn bá lọ́pọ̀ lójú oorun tó ipá náà bí náà lèyàn sì rí kọsó pọ́sùlù kí ara rí lójú oorun ó pọ́sùlù dáadáa àwọn sọ́lá kò wájú ara rí dáadáa lójú oorun káwọn ìpètò bá àwọn súnfì ni wọ́n ń kílé mọ̀rọ̀ láwùjọ aká ní kò sí ó wà àwọn ń

ibùn masudi ni ọ̀nà ṣe ọ̀nà lè tó kọ́mọ̀ táà náà ṣe òun kọ́ lè tó kọ́mọ̀ táà bá ọ̀tọ̀ lè kọ́mọ̀ táà padà ń ṣe èyí táà bá ti mọ́tàbù malik lóní àzàkìyàtù náà wọ́n ni tàṣáwọ̀dọ̀ Umar bin Khattab Umar kramwe wọ́n malik lò wọ́n náà ṣáàfì náà lò hmm? àwọn imam ambal tàṣáwọ̀dọ̀ bin masud òun lè tó ní so ẹ wo ẹni tán sọ fún lóòótọ́ gbogbo ẹ̀lẹ́yàn lè ṣe bọ̀tẹ́nì kan náà tó wáyọ̀ ìwọ̀n mọ́ pé jọun kọ́lá kó mọ́ jẹun fúra ọdún jọun hmm? so anábì sọ̀sọ́lá rí adam alẹ́sọ̀sọ́lá anábì adam wà sọ pé marhaban bilibni sọ́ọ́lẹ̀ wà nàbí sọ́ọ́lẹ̀ ọmọ dáadáa ọmọ rẹ̀ anábì ọlọ́run dáadáa ó jẹ́ ìyàn rẹ̀ máa wulẹ̀ máa rọra ní sọ́mà lápọ̀ sọ́mà fáyidá àtàtà sọ́mà àfáàníà àwọn akọ́kùn gbùkẹ́ táwọn fi dé sámà ẹlẹ́ẹ̀kejì pàtàkì jìbìlì tún ṣerú rẹ̀ náà bá ṣe lákọ̀ọ́kọ́ náà nígbà tán débẹ̀ tààlà wọ́n bá àwọn bá Yahya àti Isa ó mìn wípé torí pa nàbí Adam alayhi salatu wassalam ó nípínlẹ̀ gbogbo wa ọlọ́wọ́n bá fi sí sámà tó súnmọ́lẹ̀ jù ọ̀ wá fi Yahya àti Isa sí sámà tó tẹ̀lé torí wípé Isa ń padà bọ̀ wá ọ́dà sọ́nà ìwọ̀n ẹ̀fẹ́gun stẹ́ẹ̀kì tí mọ́ jìnà ọ̀hún súnmọ́ ilé ayé ọlọ́mbà yáyà àti Ìsá yáyà àti Ìsá alayhima salatu wa salam cousins to hamidish ibn al-khala ìyá wọn wọ́n jọ ṣẹ́ ẹ̀rọ ìyá pé ìyá ilé yìí pẹ̀lú ilé ìjọjẹ́ tẹ̀gbọ́n tàbúrò ó nígbà tán sáwọn sálámà sáà méjì بالأخ الصالح والنبي الصالح ọmọ ìyá rí ànábì ọlọ́run ọba rí máa wólẹ̀ máa rọra gẹ́bà yìí sọ fún wa wípé ànábì sọ sáwọn pé al'ambiya ẹ́ àwọn ànábì ọlọ́run ikhwatun aláàdì ọmọ ìyá sanjọjọ́ ọmọ ìyá papọ̀ tó pé abuhum wahid wa ummahatuhum shatta o bàbá wọn bàbá kan wọn jọ ní ṣùgbọ́n ìyá wọn ya tọ̀tọ̀ tó rẹ̀ gbogbo àwọn ànábì ọlọ́run ọmọ ìyá náà máa ń pera wọn kẹwẹ́ fáwọn sàábí ànábì náà ń kọ́ ọmọ ìyá làwọn náà máa ń pera wọn láti sọ fàdí tẹ́sọ̀ ànábì ọlọ́run kan yóò ní àrọ́ ìmọ̀lọ́wọ́ áhì Musa rọ́ ìmọ̀lọ́wọ́ áhì lóòmọ̀ kọ́lọ̀ ń kó kí ọmọ ìyá mi Musa làkọ̀dù ó zi yàbí áfẹ́ra mi hádà fàṣọ́bàrù wọ́n ṣe sùtá fún tó ju tẹ́ẹ̀tì ṣe fẹ́mi lọ ó sì ní sùúrù tó kété mi náà kọ́gbọ́n lọ́rọ̀ jẹ́ àdébìdì rájìmọ̀ lọ́wọ́ àkè ló bá kọ́lọ̀mà kí ọmọ ìyá mi lóòtù hmm? ipe ó sọ wípé làkọ̀dẹ̀ áwà ìlàrókùn ìṣẹ̀lẹ̀ nígbà tó ní ah, inú tẹ́fẹ́ ṣe fún mi káfẹ́ fún bá tiẹ̀ ní strong pillar tó wọ́n fi fáìtì yìí so àwọn ànábì ọlọ́run ọba ni wọ́n máa ń pè ara wọn lẹ́yìn sọ́mẹ̀lẹ́ẹ̀kejì wọ́n lọ sọ́mẹ̀lẹ́ẹ̀kẹta nígbà tí wọ́n débẹ̀ wọ́n bá Yusuf tọ́ Yusuf náà sálámà sí wọn lẹ́yìn gbà tán dẹ̀ wọ́n dé sánmà ẹlẹ́ẹ̀kẹrin wọ́n dé bẹ́ẹ̀ wọ́n bá ìdúré alẹ́ ìsọ́látù ọ̀sẹ̀lám wọn náà sí wọn ìgbà tán dé sánmà ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n bá ààrùn alẹ́ ìsọ́látù ọ̀sẹ̀lám wọn náà sí Musa alẹ́ ìsọ́látù ọ̀sẹ̀lám wọ́n gbà tán dé sọ́mọ̀ ẹlẹ́ẹ̀kẹfà wọ́n ti bá Musa sọ́mọ̀ ẹlẹ́ẹ̀keje ni wọ́n ti bá nábì Ibrahim sọ èyí ó ti rí pé bí sámà ṣe ń ga sí náà ní lẹ́fù ṣe ń ga sí bí sámà ṣe ń ga sí lẹ́fù ṣe ń ga sí ibi tẹ́yìn ó ti wá mọ orú oore tọ́lọ̀ wá ti fánàbì sallallahu alaihi wasallam ibi tọ́lọ̀ bá ní kánàbì sallallahu alaihi bá wá ó ṣe Isra ó ṣe Mi'raj wá sí sámà tọ́ tó wá ṣe pé tọ́lọ́wọ́ bá sọ pé nínú rí ẹwú min àyàdínà lọ́lọ́wọ́ bá wí afẹ́ fi sáyìn wá hàn ó sì pé ibi tánàbí Ibrahim gán dé mọ́ ọlọ́run tó jẹ́ kánàbí tó kọjá torí wípé Ibrahim náà láyé ń kọ́ ọlọ́fi àárì ní wí ọlọ́run fi hàn mí òun béèrè ní àmọ́gbà tó kan tànábí ọlọ́run fún láì mọ́ béèrè ọlọ́run bá ní káwọn ànábí ọlọ́run ọlọ́run bá kí lẹ́yìn ìgbà náà lọ́ka nẹ́bí Ibrahim alayhi salatu wassalam nẹ́pò kátó máa wá ka àwọn èèyàn yòókù tó ń gbà tí wọ́n dé Musa tọ́ ní ìbánabí Musa alayhi salatu wassalam ojú ti ẹ̀rí ojú ẹ̀rí ànínú àwọn èèyàn tí ó jára bí ọlọ́run ọba tọ́lọ̀ fún àyẹ́ kọ́nfàmù pé ojú rẹ̀ gbọ́dọ̀ ń gán tó ń fi nǹkan kan ó ní wọ́n fàtàlínákà fòtúnà ọlọ́run wípé mọ́ta a fìtínà rẹ̀ irú àwọn tó ń fèsì kọ́dà kí fìrà ọ̀nà ọmọ sí kọ́lọ̀rún èèyàn sáàbà náà Ísírẹ́lì lọ́tọ̀ ó tó ní tó ráwọn gbogbo orí lọ́lọ́run ṣe fún ọ̀pọ̀ kí èèyàn tí ò ní kàn òní gbogbo nǹkan ni wọ́n ní wọn ní tó bìlẹ̀ kìí àwọn pé a ní ọkà ọkà wábí àwábí yóò sì lóun bẹ́yàn tọrọ sọ pé káwà náà rí pé àkè ah, ẹ bá rí aláwọn ọgbà ẹgbọ́ ta ni nínú tiwa níjọ́ tánàbí sallallahu alaihi wasallam bá fẹ̀ kan gba wá yìí tánàbí mẹ́nìkan lọ bí káká táwa sí gbàgbọ́ àwọn olú àwọn ilé wọ́n ni arìnàlá àjọ àtàjáró lọ nígbà tó lọ́wọ́ bá tó wá pàwọn rẹ̀ Mùsá ní bẹ̀rẹ̀ pé ọlọ́run dákùn pàwọn rẹ̀ wọ́n tún padà sọ mí lẹ́nu ó sọ mí lẹ́nu pé mo kó wọn wá ní ìsìnkú ìmọ̀ wá dú wọn sí bí dákùn jẹ́ kí wọ́n jí ò kájú kan tó lé padà wọ́n sọ lẹ́nu hmm? àwọn wọ̀nyí náà ọlọ́run bó sọ fún pẹ́tọ̀ ṣẹ́ fẹ́ wìn àwọn ọ̀tá yọ́lá fẹ́ wìn ọ̀dà ọlọ́run bá sọ fún pé ìlú ìṣ ìlú tó ń fọ́ ọmọ tó jẹ́ Bethel Magdis yìí ẹwọ́ bẹ̀ kẹ bá wọn tàbẹ̀ jagun ní ah, um, ya Musa inna fiha qawman jabbari ìwọ Musa àwọn tó wà bẹ̀rẹ̀ lágbára kọjá àlàrọ̀ wa inna lan nadkhula abadan ma damu fiha àwọn oníwọ̀bẹ̀ láíláí tán bá ti wà gbọ́ bẹ́yìn fọ́wọ́n náà ìwọ ọlọ́run rẹ̀ fadhab anta wa rabbuka faqatila eléyìn ló pọ̀ gan tó ó ti tó ní nǹkan tó fi báyà rẹ̀ ó tó wá sí pé iná ahùnà kọ́ ìdù ẹgbọ́ pé ìwọ àtọ́lọ́wọ̀n ọba rẹ̀ ọlọ́run ló kàn mọ orú ìfẹ́ tó kàn ní sáwọn bànú ìsúráyé ẹ ó yẹ kọ́ lóhun fẹ́kọ́ pẹ́ bí bí ìdáṣẹ̀dá nípa àwọn eléyìí ẹ mọ́ ìgbé sórí wọn lágbára ìwà àtọ́lọ́wọ̀n bàrẹ̀ ẹ̀lọ jagun ẹ̀ àwójòkóde ìgbà ìtẹ́bá ti win kẹwà káàjọ ọbẹ̀ ẹgbẹ̀ṣẹ́ tó bá rẹ̀ sírú àwọn àjọ eléyìn ìyẹ̀gbọ́n fẹ́ ẹ̀bọ̀ ohun lẹ́tà tó kíyàn sọ pé a ń tàwárọ̀ búkà lásán ó ti tó láàrin sí àgbà bẹ́yìn bá tẹ̀fẹ́ rí tẹ̀fẹ́ ìdáb àǹtà kẹrùn ìdáb àǹtà kò sì dákẹ́ kò fi ó kù pamọ́ àmọ́kò lójú ti rárá bùtùlú ayé àtọ̀rọ̀ ni àǹtà wà rọ́bù pàkọ́tílà ẹ̀nà àhùná ọ àwójò kò sí rí ẹbá ti ẹgbọ́ bàbá ti wẹ́rẹ̀ tán irú àwọn tọ́lọ̀ náà nàbí Musa sí irú àwọn tọ́lọ̀ ọba náà nàbí Musa sí làwọn tó ṣe ipọ́ lọ́wọ́ ọbó sọ fún wọn pé tọ̀ mo fẹ́ sórí mi fún yín ẹ̀ ní ṣe wàhálà rárá almanu wasalwa ẹran ẹyẹ tí ó kàn máa sọ̀gá láti sánmà báyìí láìmáṣe nǹkan kan tẹ́ẹ̀tì ìdálìjẹ́nà o ẹgbọ́ tẹ́ẹ̀tì ìdálìjẹ́nà pé ọya abẹ́jẹun orí sọ̀kalẹ̀ wasalwa àti dòdòǹgbá làwọn àfáàmọ́ntù wọ́n bá rẹ̀ wọ́n ni wá ìdẹ̀ra ní òtún òṣè wà láàárá wọ́n ni lànàfbìrà aláàtọ̀

bá tọ́lọ́run ọba rẹ̀ in tó kù wá pé a fẹ́ jẹ ti lẹ́lẹ̀ tó kéhùn ẹgbọ́ irú àwọn tọ́lọ́run rán nàbí Musa sí irú àwọn tọ́lọ́run tún rán Musa sí tàwọn tí ó sọ fún pé Musa sọ pé tọ́ inna kí ni tó wà ambiguous ń papá màlúù kan ṣoṣo ó ní àtàtàkìrù náà hóṣù wá tó fi wá ti yẹ̀yẹ́ ni ṣé kò lè jófin ọlọ́run ni ṣé múta ní ọ̀pọ̀ ẹ̀gbọ́n kan iná láàyè àmúrùkún ọlọ́pàá láti kó wọ́n sí fi ṣe yẹ̀yẹ́ ni èyàn sì máa ń dákọ̀ ojú múta ha wá má try rẹ̀ nítọ́lọ́wọ́ bá fẹ́ gbé fún ọ̀yí rí o ojú tèmi rí ara ìfẹ́ tó ní sí wọ́n máa nẹ́bì náà ni pé méje káwọn tó ń sọnù bí tèmi tó bá Músá nígbà tó bá Músá ní sámẹ̀ ẹlẹ́kẹfà wọ́n nígbà tí Músá tó wá débẹ̀ tí ó kí wọn tán falamma tajawaztu nígbà tí mo wá kọjá sí sámẹ̀ ẹlẹ́kẹfà sí ìwọ̀n ẹlẹ́kẹjì bákà Músá wá ń sùn kílà máa yóò bùkéèkì kí ló tó ń sunkún kọ́ọ̀lù abùkí mọ̀ ń sunkún lè annàbòlá manubori sàbáàdì torí pé ọmọ kan sáńgbèjì lẹ́yìn mi a mọ́ lọ gùlá nfẹ́ tó bá kéré sí yànà yẹ́dùkúnlù ìjánnata min ummatihi akthara man yadkhuluha min ummati àwọn tó wà ìjánà náà ìjọ rẹ̀ mọ́ pọ̀ jù àwọn tó wà ìjánà lọ nínú ìjọ mi ẹwọ bá ní Mùsá ṣe dáa tó ṣàgbéwà àwọn tán ṣe wọlé ìfún ẹ̀gẹ́lẹ̀ yóò gbé kí gbogbo fẹ̀kẹ́ wọná kẹ́yìn mẹ́ta kan tán tẹ̀lé ọkọ̀ wọ ó sì tún sàánú wọn náà lẹ́gbà tó kúkú tán hmm? ó tún sàánú wọn sáà ah, ó sì wá wà lìjẹ́ náà náà ni báwọn anábì ọlọ́run bá ṣe rí Ibrahim bẹ̀ sálámà tọ́ ó sì kiri marhaban bíbnà sọ́ọ́lẹ̀ wọn nàbí yẹ sọ́ọ́lẹ̀ ọmọ dáadáa hmm? àti kí ni àtànábì dáadáa ẹ̀yin ó rí i pé nínú àwọn ànábì ọlọ́run ọba tọ́lọ́run ọba dákọ̀ bíbá àwọn méjì náà pé ànábì lọ́mọ àwọn yòókù pa ànábì lọ́mọ àyà ànábì Adam òun ni abul bashar bàbá gbogbo àwọn ẹ̀dá tánàbì náà wà bẹ́ẹ̀ àmọ́ bàbá àtẹ̀sìn àti tẹ́bí ọ̀nà Ibrahim aleyhisselam lànàbí bí ń sọ wípé ana dáwàtú àbí Ibrahim èmi ni àṣẹ àdúà tí bàbá mi ànábì Ibrahim ṣe kí làdúà tó ṣe ọ̀nà Rabbana wab'ath fihim rasula hmm? nígbàtí ń ká o sí gbójúṣẹ́ kan dìde nù wọn tí ó kàtírà ọlọ́run ọba fún wọn tí ó fọ̀ wọn mọ́ tí ó ṣe báyìí fún wọn ànábì ni àdúrà tó ṣe ń jọ èmi ni dáwà yẹn àdúrà tó ṣe yàn kọ́lọ̀ ń gbára bí ìkan dìde láàrin wọn èmi lànábì ọlọ́run ọba so àníṣọ́ sáà sí ma ń sọ gabọ́lọ̀ náà sí ma ń sọ náà nù fánàbí ó ní millata abikum Ibrahim ẹ́ ìlànà bàbá yín orúkọ àwọn tí ń wí ànábì wà nù wọn àwọn kùrẹ́ṣínà wà nù wọn bẹ́ẹ̀ lànà ìṣẹ̀fọ́lá náà tún ṣe sọ pé òun bímọ wúlì dàlíyà lẹ́yìnlá tábùlọ́n lóru àná àbímọ kan fún mi nígbàtà àbímọ fàtàmẹ́tùhù bísmi àbí Ibrahim mo sọ ló kọ bàbá mi Ibrahim so tó fi hàn wípé bẹ́yàn bá bímọ èèyàn lè tẹ́ẹ̀bá jókọ èèyàn lè jókọ bàbá yàn ó fẹ́rẹ̀ ó lè fìtí ó lè fìtí tí bàbá rẹ̀ lẹ́ẹ̀kẹfà ọ̀pẹ́ lineage kan náà sáà ní ó bàbá rẹ̀ lẹ́ẹ̀kẹwà wọ́n bá sáà tí ń ṣe bẹ́ẹ̀ fámílì yín ṣe ní ṣe ń ń wí ni pé káàkọ́ pé lè á bá ìhìm pé ẹ fókọ bàbá wọn pè à ah, wọ́n ní lágbájá ń jẹ́ ọkọ̀ grandfather bá grandfather rẹ̀ bàbá rẹ̀ kèèṣe tí àyà wínú o in tí àyà ń wí ni pé gbogbo èèyàn tó pé línéjì náà bá sáà ni pé anybody tó bá ti lè bí bàbá rẹ̀ ó ti bí wọn náà so anybody tó bá ti mókọ wọn nílá ìyẹn bàbá rẹ̀ náà ló mú tí ní ìdìbà bẹ̀ẹ̀bẹ̀ fún ọ èyí táyẹ̀ sẹ̀mọ́ sọ pé ó ní ó kọ dájì kí ní jẹ́ bọ̀tà àwọn tèmi nísìn ó kọ dájì tí èmi náà jẹ́ nìkan tẹ́ẹ̀tì wa máa máa fàjà lórí rẹ̀ tó bá fàáfà nìkan bá ń bẹ̀ẹ̀bẹ̀ fún pé a ah, kó kọ níjọ ṣe déédéé àtókọ ọmọ brọ́dà mi àtókọ tèmi náà pé ah, àjọpẹ́ mọ́jú ọgbẹ́ padà no problem ọlọ́bẹ̀ ẹ́ òun náà ló sì kọ́mọ̀ dáadáa ó kọ́mọ̀ dáadáa kíkọ́ láàrin àwọn sàhábà ó kọ́mọ̀ láàrin àwọn tàbí ó kọ́mọ̀ láàrin àwọn sọ́lápùwà wọn lámọ́ sọ fáwọn imam ahmad bin ambal ahmad bin ambal ahmad bin ambal sáwọn kìí sí hanbal ní ahmad bin muhammad bin hanbal tó sísìn jẹ́ ahmadu namba tó ó sọ bẹ́ẹ̀ èèyàn lè máa jó kọ̀ọ̀bùrán padà oṣù kan tó rọ́ọ̀mù bẹ́ẹ̀ tókè kan àwọn mọ̀ṣáì wà náà tá à ń dákọ̀ náà ṣé bí bá ṣé bí bá ṣe sọ báàzì kọ́ ni bàbá wọn o àṣekà abdulaziz bọ́n abdullah ifu bùn báàzì àmì kejì báàzì lókun bí abdullah o báyẹ̀lẹ̀ kẹfà bẹ́ẹ̀ ṣe rí so anabi adam ó pe anabi ní ibn salih Anabi Ibrahim pé anabi ní Ibn Salih so omo omo àwọn méjèèjì náà ni wọ́n jẹ́ síra wọn but anabi Adam gbogbo wájọ ṣe rẹ̀ ànábì Ibrahim àwọn táwọn bá jẹ́ Quraysh àbáwọn tánbájọ ní àwọn na jọ ṣe ilé yẹn náà ànábì sọ̀sọ́lá wọn nígbà táwọn wádìí sánmẹ̀lẹ́ kejì tó mọ̀ rúfí ákílé sidratul muntaha sánmẹ̀lẹ́ kejì wọ́n wá fi sídà tó fún tàà hàn ní tí ń jẹ́ sídra igi ni igi yẹn uh, ewé rẹ̀ kéèkéé báyìí ó ní saint ó ní wọ́n ní ká fi sínú omi tá a fẹ́ fi wé òkú nítorí saint rẹ̀ náà ẹ̀ẹ́dẹ̀ rí pé lọ́ba ti kàn lọ pé bóyá màá sọ̀rọ̀ lókè àná mo tó bá nírú àwọn iṣẹ́ yẹn tí kàtọ̀ pé yẹn lè lò so igi tó wá wu ewé yẹn là ń pè ní cedra ewé rẹ̀ alùgbàgbà ewé igi cedra so kí ló tà fi ń pè ní sidratul muntaha muntaha mí ni ibi tí nǹkan parí sí igi sidra tó wà láyé tó pé ibẹ̀ ni point ibi tí everybody gbọdọ̀ dúró tẹ́rí màláíkà kan ò lè kọjá rẹ̀ anything tó bá ti wà lókè sánmà ẹlẹ́ẹ̀keje tọ́lọ̀n bá fẹ́ decide tí bá ti ń bọ̀ wá ibẹ̀ yẹn làwọn màláíkà tán bá wà ní sánmà ẹlẹ́ẹ̀keje ó ti receive anything tí bá ti ń bọ̀ wá láti ìsàlẹ̀ náà sánmà alákọ̀ọ́kọ́ sánmà ẹlẹ́ẹ̀keje ẹlẹ́ẹ̀kẹta tó bá dé ibi sánmà ẹlẹ́ẹ̀keje ibi sẹ́nu mútàá ni wọ́n ti sẹ́ndẹ̀ sókè anybody ò lè ọjà mi wọ́n wá fi hàn ànábì sallallahu alaihi wasallam wọ́n fi Sidratul Muntaha wọ́n fi hàn ànábì sallallahu alaihi wasallam tàbí àwọn eléyìí ìlú tọ̀ ẹ̀yìn yàtọ̀ bá nàìjíríà sọ́rọ̀ jáde bí ọlọ́run bá nàìjíríà sọ́rọ̀ bá padà sọ́dọ̀ àwọn kùrẹ́ṣì má bá kọ́dà kan sọ fún pé òtúrọ̀ wá mílíọ̀n ni ọ́ àwọn haoik àwọn reality náà ti rí kò prepare láti mọ̀ òdodo ló wá irú àwọn assurance yẹn èèyàn máa ní ìdẹ̀ from time to time ó ní kùnà sọ pé fastamsik billadhi uhiya ilayk innaka ala siratin mustaqim dìímọ̀ nǹkan tọ́lọ́run ọba fi ránṣẹ́ jọ orí ojú ọ̀nà olódédé ló wà hmm? sọ́mà kéèyàn náà nírú assurance yẹn ah, ṣé kí ni ìwà fẹ́ máa rí báyìí pa ọ̀rí hmm, bẹ́ẹ̀ ó kàn ń fi díẹ̀ ni òun ní nǹkan tó ń fẹ́ gbá pẹ̀lú tí ó fẹ́ ń fi so sí látùnú táhà yìí wọ́n wá fi hàn òun anábì sàfẹ́ ní bó ṣe wá rí fa ìdá nàbùhá nítorí pẹ̀lá lè hajar àwọn èso rẹ̀ igi yìí ó léwé ó sì léso èso rẹ̀ dàbí kìláàlù jẹ́ jámọ̀ kúlà tàbámú versus bóyá ká pẹ́lú àwọn fẹ́ ń sáwà ń lò mí báyìí fẹ́sù bí drọ́mù tí a ń bọ̀ mi sí ẹgbọ́n àdéṣe pé àdéṣe ìzàkánà lè máa látẹ́yìn làmúyàkùn ìkàbà so irú àwọn kọ̀ntẹ́nà hajar ìlú kan ní àwọn ìlú wọn àwọn kọ̀ntẹ́nà tí ń wá láti irú ìlú yẹn òun describe fún wọn kán fi lè mọ̀ pé òun rí sí tátùmùta pé irú àwọn kọ̀ntẹ́nà yẹn bó ṣe tóbi tó

so tẹbá sì ti rí bọ́lọ́wọ́n bá ṣe sọ suratul ìsọ́rọ̀ fún wa tẹ́sàn fa ìsọ́rọ̀ níbi suratul Isra bani Israel ọwá sọ yóò kú ní suratul Najm wal najmi idha hawa ma dalla sahibukum wa ma ghawa wa yantiqu anil hawa in hiya illa wahyu yuha 'allamahu shadidul quwa dhu miratin fastawa wa bil ufqil a'la thumma dana fatadalla فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارون ولا ما يرى ولقد رأوا نزلة أخرى عند سدرة المنتهى ولقد رأوا نزلة أخرى النبي صلى الله عليه وسلم rí Jíbírílù ní ẹlẹ́ẹ̀kejì tó mì kó ti kọ́kọ́ bọ̀ ní ẹlẹ́kejì tó ti rí yìí kan orí inda sidrati muntaha ẹ béèrè pé a ah, náà ṣe bí jìbìrì náà ní tẹ̀lé káàkiri tẹ́lẹ̀ tí ń sọ pé bóò ní special rírí ni wọ́n wí jìbìrì mọ́ wá sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam pé báwọn yóò gbáwọ́ ẹlòmíì wá ọ̀nà làdísì jìbìrì tẹ́ ń rí o bí jìbìrì bá wá jìbìrì gangan gbogbo àwọn tágbà àdísì wá gan ó ti kú ẹ kàwé jìbìrì ni wọ́n rí

so àwọn táwọn nábì láàrin ẹ̀fẹ́ àwọ́bẹ̀ kan ti ẹ̀dá tún gan so ṣùgbọ́n wọ̀rọ̀ ma wá bẹ̀rẹ̀ yóò wá pẹ̀lú àwọ̀ ẹlòmí sometimes yóò wá sọ́dá sọ́sọ́lá pẹ̀lú àwọ̀ dí yàtọ̀ kẹlbí ẹ̀hẹ́n àmá pé àníbi sọ́sọ́lá ń ó rí dìbìrìlù ní bọ́lá ọba ṣe dá gangan ànábì rí rí kó tó lọ sí mìíràjù nígbà tí ó rí àníbi sọ́sọ́lá pé ó rí òun rí báyìí ní sámà àníbi olùmìnira gbogbo ìyẹ́ rẹ̀ pátápátá ló ga nígbà tó ga ìyẹ́ rí 600 ìyẹ́ lónìí ànábì rí lóyìn ọlọ́run bá ń fi léun náà fi ìpẹ́ ẹ̀fọ́ sódà gbogbo padà lọ síbẹ̀ wọn ọkàn rẹ̀ fi lè balẹ̀ lọ́rọ̀ mọ̀ síbẹ̀ fáwọn ànábì ọlọ́run irú ẹ̀ náà ló ṣe fún Mùsá náà wípé níjọ́ tí ọ̀pá rẹ̀ ó bá dejò kó mọ́ta ó ní gbogbo ti sáré dọ̀ fìràwọ̀n yóò fi ọ sí ẹ̀yẹ́ nìyí fìdáwọ̀ ẹ̀kùn sọ kọ́dà kò sí ìsọ́ gan kò ní ìjẹ̀yẹ̀ kan fìdáwọ̀ sí ti ẹ̀yẹ́ kalẹ̀ pé ah ànábì ọlọ́run ni ànábì ọlọ́run wà láyà káàdì yìí kò mọ̀rọ̀ lọ́gbẹ́ ní tó ń káyọ̀ lórí ànábì ọlọ́run èyí tó mọ̀ mọ́nu o ká tó wá sọ pé wọ́n wá ní ọ̀pá rẹ̀ lóde jò wá sá ẹ̀yẹ ó pọ̀ tọ́lọ́n jẹ́ kánàbì mọ́sá mọ ìrì ọ̀pá tí ń mú ó jẹ́ kó ti tréèlì kó rí ó sá ìtọ́lọ̀ ọ̀pá ti kó ti sá pé mọ́sá mọ́ lẹ́yẹ̀ lẹ́yẹ̀

irú ẹlẹ́ẹ̀kejì wá ní inda sirọ́tì mọ̀ta nígbàtí gbogbo bí jìnnú lè mú ọwá ẹ̀ ẹ́ sì ń tẹ́kì fọ́ọ̀mù tánù sọ̀sọ́là náà ni fọ́ọ̀mù tánù sọ̀sọ́là ti máa fi ń rí àmọ́gbàtà ní sẹ́rìn mọ́ta ha jìnnú láti tẹ́kọ̀ ọ̀nà ti dé ibi tóun náà dúó ma ọwá fi bóun náà ṣe tó ó fi hàn ọlọ́run bá nìkan ló mọ orúkọ tánàbí rí mẹ́ tọ́ ìná ọlọ́run bá fi lo kẹ́límà in tí ó sì pé nísìnyí yóò lè ó lo ó lo ismu mausul máa mausuliya pé bí pétọ̀ máa ro kó imagine tí ó jẹ́ ó ha ilà abdihi ma auha just like people are sọ pa Musa pé fagashiya omina liyami ma gashiya odò ocean ó gbò àwọn fẹ̀rẹ̀ àwọn ọmọlẹ́ in tó gbò wọn mọ́jẹ̀ sọ ẹ́ sẹ́mọ̀ pé nìsìn inú odò nǹkan kọ̀ ní odò ìtumọ̀ ẹni pé bódò bá gbóyàn mọ́lẹ́ ẹja ó jẹ́ mọ́jẹ̀ sọ ẹja

mọ́ náà lọ́wọ́ bó so àdébí sálá sálá nígbà tó dé sílá tún lọ́ntáhá ìbúrélù òun náà fi hàn ibẹ̀ wá ní ti wá rí àwọn rivers mẹ́rin ẹ̀hẹ́n sílá tún lọ́ntáhá tá ń sọ wọ́n sọ pẹ́tọ̀ èso ẹyọ kọ̀ọ̀kan ó dàgẹ́ bí vẹ́sù uh, kan ewé ewé ẹyọ kọ̀ọ̀kan fẹ́ mẹ́sìlò àzánẹ̀ ìtìlà bí etí erin etí erin ṣe tó lèwé kọ̀ọ̀kan ṣe tó so anẹ́sọ̀ sọ́rọ̀ láti to describe àwọn kan wọ̀nyí nǹkan tó ń rí ni because nínú another hadith hadith Jabir anẹ́sọ̀ sọ́rọ̀ láti tó dé Mẹ́kà padà tó ń sọ fún pé à ah, ìwọ ni wọ́n ṣe Isra àwọn òtí ẹ̀ tí ì máa sọ̀rọ̀ Mi'raj torí wọn ò bìlífẹ̀ẹ́ so ìsọ́rọ̀ gan àwọn sì ń bá fà lọ́wọ́ àwọn mùmìnì wọ́n ni mìíràjù àwọn mùmìnì tó ti gbànábì gbọ́ àwọn kùrẹ́ṣì wá sọ pé ọ́ lọ́wọ́ ni àà ok ọ̀dà bóò lẹ́sì gbà pé mo lọ ó wá rí kó máa describe ẹ̀ àníwá ló wá ń describe gbogbo nǹkan tó ń bá lójú ọ̀nà tó ń fi àwọn tí ń kàfẹ́ dárùmọ́ lójú wọn mọ́mọ́ òṣè describe ọlọ́run wá sí fóun padà wọ́n wá ń sọ fún ọ pé ok <laughs> tó bá dé point báyìí báyìí ó bá ń kan báyìí ó tọ́ ni o in fact àníṣọ́ sáà láti sọ fún wọn pé because àwọn kòrèṣì fúnra wọn náà wọ́n máa ń ṣe travel oníkọ̀ọ́rọ̀ rí fàtí ní ibi ìlàfi kòrèṣì ìrọ́tà ṣìtá ìwọ̀sáì ẹ́ tọ́ tó bá ti dàsìkò ooru wọ́n ṣe rehila lọ sí sham ọ̀nà Baitul Maqdis torí pé sham tutù ń tẹ̀ hmm? sham òun tutù old region so àwọn lárúbáwá táwọn gbé ní tó bá hot àwọn ọmọ sọ́gbà tí bẹ̀rẹ̀ wọ́n gbóná fara tutù díẹ̀ so wọ́n sì máa lọ sí Yemen náà so wọ́n máa ń travel lọ bẹ̀ dáadáa ibẹ̀ náà ti máa ń ṣe òwò wọn wọ́n wá sọ́wọ́ kan lásìkò gbà yẹn ràkúnmí wọn tá fi ń ṣe gúnwọ́n fi ń kó gbogbo ọjà àdó fi pẹ́ ìrìn níbẹ̀ náà wọ́n fi hàn náà sallallahu alaihi wasallam river nile àti euphrates àfọ́rọ́tù àti nil àwọn ìṣòro àyíkó yíwa pé ibẹ̀ yẹn nẹ̀pẹ̀lẹ̀ àwọn odò yìí sọ̀bọ́ ló ṣe wá délé ayé o lásàmọ́lá tó wà lára sọ then àníṣòṣọ́lá nígbà tó fún wa débẹ̀ náà kan sọ́mọ̀ rúfẹ́ a albetil ma'amur tọ́lọ̀ ọba sọ̀rọ̀ ẹni sọ́tò tó nílé tó jẹ́ lè jọsìn tó wà lókè sámà ẹlẹ́ẹ̀keje ọlọ́run ọba wa fi hàn nábì sallallahu alaihi wasallam ànábì wa sọ bẹ́ẹ̀ ní pé nígbà tán 70,000 ni ó wọ lóòjọ́ tí wọ́n sin lọ́wọ́ pa tí wọ́n sin padà síbẹ̀ wọn ibi táwọn ẹ̀dẹ̀ ọlọ́run bá pọ̀ sí alábi tẹ́yìn ó ti máa mọ̀nú tọ́lọ́kàn fẹ́ pán wà lé tó ní kásìn wọn bébì bá sọ bá pán wà lé tí àwọn kan bẹ gbọ́ ìmọ̀ sọ báwọn èèmú nílò ọlọ́run bá ti ń sọ fún wa bá àjámọ̀ kankan ọlọ́run ní àwọn kèfèrí tó ràn ìfà ẹni sákbàrú sábáyà adúmọ́ta àtàwọn fi falẹ́dínà ìndàrọ̀ bíkà àwọn tán wà lọ́dọ̀ ọlọ́ọ̀bá àmọ̀ láyéká láyẹ́sẹ̀ gúrò náà ní ìbàdá ti hì wọ́n wọ́n láyẹ́ sáàtìrù wọ́n wọ́n láyẹ́ sàmùn àwọn tán wọ́n láyéká àwọn kèésù wọn kèésì rẹ̀ wọn màláìkà every time ló ń sin lọ àwa àwa ń sin lọ àtó ń sún tọ̀ tó báyìí tí lọ́run wa bá ọlọ́run bá fi mí ọlọ́run ti kú náà àbí káàkiri lóòótọ́ sí ti wa bá ọlọ́run bá fi mí tí wùgbà táà fi ń sùn ní ìsìn gbogbo táà fi ń sin lọ́run mélòó ní 24 hours ọlọ́run láwọn àkàtọ́ pé every time ni wọ́n ń sìn àpọ́nlé ní ìkẹ́ ọlọ́run kan fẹ́ sọ fún wọn lábẹ́ àádá pé ìwọ́n náà kàfà wà gba orí kí wọ́n ṣe

Eh? wọ́n sọ fún pé iya fitra tó lẹ́tí anta alayha wa ummatu o ni fitra tí wà nábi tó wà lórí rẹ̀ àtàwọn al'umma rẹ̀ pé bí wàrà ṣe pure ó sì ṣe wípé ó sì ṣe serve as nutrient ó sì ń dìbẹ́lọ́pù ara ó sì dùn ó sì mọ́ pẹ̀gbọ́n náà láàrin ìdámúnà bẹ́ẹ̀ náà ni àwọn àtàwọn àjọ rẹ̀ ló pẹ̀pọ̀ tí bá ní bóhun bá tẹ òun ma intoxication bẹ́yà bá sì mú oyin oyin èyí oyin hmm. so ọlọ́run bá gáìdì ẹ̀ náà sọ́tọ́lá sí ètò ẹlẹ́yìn ìgbà náà ní nǹkan máa fólú dọ́ta aláyẹ sọ̀làwátú ọ̀sìn sọ̀láta ọlọ́run bá wá ṣe ìran lọ́rọ̀ àyà tí ẹ̀yẹ́ rò pé gbogbo bí láti sọ́rọ̀ àti sẹ́lẹ̀ ìníṣì kan àná Ibrahim sí ń bẹ̀ ibi táwọn sọ́rọ̀ àti sẹ́lẹ̀ ìgbàlẹ̀ ìsìn jìbìlù kò sí ń bẹ̀ ẹ́ so torí rẹ̀ lẹ́fì rí pé laqad ra'a min ayati rabbihi al-kubra kí ànábì sọ̀tọ́ nínú àwọn sáìn ọlọ́run ọba tó tóbi jù ànábì rí dẹ́n rí rí tọ́lọ́run ọba wá sí fánàbì sọ̀tọ́ àwọn míì bẹ tánàbì sọ̀tọ́ àfojú rí àwọn míì bẹ tó fọkàn rí tẹ bá sì rí bọ́lọ̀ ọba ṣe ń sọ ń kọ́ ọlọ́ọ̀bá mọ́mọ́ nílé ẹ̀ bá sórí rọ̀ á yàrọ́ gbogbo gbogbo bí wọ́n ti sọ ààyà àtàwọ́kọ̀ línú rí yàwó láàrin bẹ́ tọ́ tẹ bá dé wà nájú ẹmọ gbọ́kan ó ní máa dọ́là sàáhìkù wọn máa báwá wọn máa yàtù wọn láàrin huwa ilá wáhìrì yóò alámọ̀ ṣe zukuwa gomira ti fata wa obìnrin ukul ala fún madana fatadala fakana kọwa kọfẹ́ awadna ma wá haìlá azim ma a makazabal fu'adu ma ro'a makazabal fu'adu ma ro'a fu'ad ọkà ẹjẹ wú dada tẹ bá gbọ́ta ẹgbọ́n kùránì ló ti kọ́kọ́ sọ pé ma kàzábàl fùádú ma rọ́ à in tí ọkàn rí kìí ti rọ́ ló jẹ́ pé àwọn kankan bẹ̀rẹ̀ sọ́mínìtì ń se ọ́sọ̀ kalẹ̀ sọ́kà ní sọ̀sọ́lá ọkàn ló fi rí àwọn mí bẹ̀rẹ̀ sọ́mínìtì ojú ló fi rí òun ló fi ṣe fi ń jẹ́ mẹ́sọ̀ ọ̀rọ̀ orú yàtò là ẹ́ làwọn àkókò náà kìí sojú ló fi rí ọlọ́run ṣùgbọ́n fọkàn rí àwọn àpéyìn tí èèyàn lè fọkàn náà kùránì establish pé èèyàn máa ń fọkàn ma kádàbà fúádù ma rọ́à lẹ́yìn tàbí sọ ọlọ́wọ́ ni ma yàrọ̀ ọlọ́wọ́ tí ọ̀rọ̀ rọ̀ á yàrọ̀ yẹn lẹ ṣẹ́ ma wá bá jiyàn lórí nítorí ni ẹ́ dẹ́n yàtọ̀ yóò ní wàlàkọ́dùrọ́ha min áyá ti láti dárọjà ilmìlìyàkín lọ sí àìnìlìyàkín ilmìlìyàkín lọ sí gíní àìnìlìyàkín and yàtọ̀ fáwọn tí wọ́n tà náà bí ọlọ́run náà kọ kàtígórì yẹn náà wá tó sì pé ọlọ́run bá kí àwọn kan tí wọ́n tà náà bí ọlọ́run ara wọn ni eh, ó

káyèdù pé ẹni tí ó ń woṣẹ́ bóyá ní jàìlíyà ní wọ́n wá sọ fún mọ̀ pé mùsùlùmí ni pé mùsùlùmí ni mọ́kànlá fẹ́ dáùtù ara rẹ̀ pá ah, mùsùlùmí ni ìbáṣe tó wọ́n pé ó mọ̀ pé ẹni yìí pé jàìlíyà káyìn ní bẹ́ẹ̀ sí jàìlíyà sí ní sínà ni wọ́n ní mùsùlùmí ni mọ́rọ̀ wá ní ká pè wá káyìn ni ó ní ekúntù káyìn náà sí jàìlíyà rẹ̀

ma kádàrà alfuadu ma rọ̀á ok rọ̀á rọ̀bàwú ma rẹ̀ rọ̀á òbí palẹ̀ ẹ̀ tí ó pé tí a bá fi rí ẹ̀rí èyí náà sí ọkọ̀ rẹ̀ anábìsọ̀sọ́lá ò rí ọlọ́run pẹ̀lú ojú rẹ̀ yìí láyé gbogbo aná láàárọ̀ ọlọ́run àwọn tàbájẹ́ mú mẹ́rin kọ́lọ̀kọ́ káwà sínú àwọn tí ó lọ anábìnà sí lọ gáwa níbẹ̀ ẹ̀hẹ́n àmọ́ ayàkùnrin ló kọ́ fẹ́ kan establish pé fuadu alfuadu yàrọ̀ so in tó pàtàkì point out àwọn kìíní ìsáwọ́sù ní pé ṣe ẹgbẹ́ bá ti ń sọ bẹ́sìsì nǹkan nù kùránì iṣẹ́ táwọn kọ́ ìpín kí ní kó tako kùránì fún kùránì ló kọ́kọ́ sọ kùránì ló kọ́kọ́ sọ kùránì ṣe ìsbátù àrúyàtù alkọlbíyà pọ̀ ìyẹn tó wà ńlẹ̀ làwọn òpùrọ̀ súfí wá parọ́má ọ̀n wá jí bí wà ní hadathani qalbi an rabbi ẹgbọ́n àdáfà àti òní ìsìnàdù o nìkan náà ló wà ní ìsìnàdù o nìkan náà ló wà ní ìsìnàdù ó pèrà ẹ̀rọ àkọ́kọ́ ó sì kọlùbù rẹ̀ tẹ́lẹ̀ kejì di nẹ́ẹ̀sì báyìí ọ̀dọ̀ ọlọ́run ló lọ àdáfà ni kọlùbí àrọ̀bì tó yóò ní wá rí ìdùnnì kọ́tìrù ní gbogbo nǹkan bá ti wá mẹ́sàn ọlọ́run irọ́ nìyẹn ọwátìrù ṣètọ́nù rẹ̀ ẹ́ àbáwọn ànẹ́bí ọlọ́run náà kọ́ àwọn máa pẹ̀lú fò àwọn kan náà sì àwọn ẹ̀dọ́ ọlọ́ àmọ́ ti ti wọn ò ní jẹ́ wáyé ó lè fèèlì ńgbà ni

ọlọ́lọ́wọ́ bá wá ṣe ìrun lọ́nà àyà lọ́run lórí 50 nìrun yìí jẹ́ nígbà tóun sọ tóun dọ́dọ̀ Musa padà ní Musa sọ fún pé kí lọ́lọ́wọ́ bá fi pọ́ láti ọjà ìrun 50 lórí ká máa kílò jọ hmm. inna ummataka la tàbí ọkọ̀mtínà sọ látàkó lẹ́yẹ̀wò àwọn ìjọ rẹ̀ ò lè lágbára ká ṣe 50 lójọ́ tó gbọ́lọ̀n fẹ́ kẹwàá náà ni márùn náà ló padà dì ní sí ẹgbọ́n ṣe báwà tẹ̀síwájọ́ lẹ́gbẹ́ yìí márùn ló dì ọ̀kan sì lọ́gbẹ́ mùsùlùmí lòun ó sì sọ di ìjọ ọdún máa nìkan ọ̀pá kan tó ké olóòkùn ṣe pé mọ òkúta tó fi ṣeun olólárìkò òun ò fẹ́ mọ òkúta ń tàn ọ̀n fẹ́ máa jẹun pápọ̀ kan sọ̀dé lẹ́yìn àtọ́lọ́wọ̀n bá tó fẹ́ sóre fún wa tó mọ̀ pé báwo ṣe rí ní tó sì tó rẹ̀ wá tó ní kánàbí musa wà ń bẹ ẹgbẹ́ àwọn ìsìláàmù náà fi sọ̀rọ̀ tó sì rí ọlọ́wọ̀n bò ní tàbí àwọn eléyìn àwọn eléyìn àtọ́ ìsìláàmù nìkan gbogbo nǹkan tó jẹ́ aburú làwọn kèfèrè bá káfà mú bókè ó wọ̀ná oníkẹ́ ní ẹni látàmà sánà náàrù ilá ayyáma máa lóra ẹ́ bábá tẹ ìjọ́lẹ̀ láti wà sí jáde ẹgbọ́n òun náà lẹ́bí rí nínú àwọn mùsùlùmí náà tó náà bá fẹ́ kọjá láti tó náà mú náà ẹni tó bá ti mọ̀ pé ó bá tí ó bá ti ṣe tí ó dá iná ló fìdí yóò wà lọ́lẹ̀ sáṣẹ́ yóò náà ọlọ́run ọ̀bẹ̀rú náà ní ọ̀bẹ̀rú náà kí ọdọ̀ ọ̀bẹ̀rú káyọ̀ fà ọ̀dà wà lè rí làwọn òbí kan mọ́ sọ nígbà tí ọ̀bẹ̀rú káyọ̀ fà wà ní bẹ̀rù náà káyọ̀ fà ló pé nípa nìkan wọn kọjú tó ti ń sàn ẹ́ ó bẹ̀rù náà ṣùgbọ́n ti mọ̀ pé náà ni wọ́n fi bẹ̀rù bà ọ wá fún yìí ó ní ní tó bá wu ọlọ́run ọba ni kó fi òun ṣe tó bá fọ́lọ́n bá fi òun sínú náà gan gbàgbé ẹ̀ pọ̀ bá ti bá ẹ̀ sínú náà fèèlì ni ọlọ́wọ́ bí fáwọn ọ̀tá rẹ̀ òwe fáwọn ọ̀rẹ́ rẹ̀ sínú ọ̀nà ọgbẹ́ tí kòrán sọ ni pé rọ̀bánà ìnáka máa ń tòlẹ̀kẹ́lẹ̀ náàrọ̀ ọkọ̀tà àṣẹ ẹni tó bá fi mú wọn náà ó ti dójú tì hmm? ẹni tó bá

Ah. so ẹgbẹ́ kan kan tánàbí Musa gbogbo ìtàn na ti àti gbọ́bọ̀ experience tánàbí Musa ń ṣe ẹ̀mí báyìí ó lágbára àti kírun 50 ìrun lóòjọ́ ṣẹ́mà tí o táìpù irun la ń pè tó wá pà lórí rákẹ́lẹ̀ yóò mọ̀ jẹ́ 50 times 17 alájẹ ìbílé yóò sọ pé ah, ah, ọlọ́run tó fẹ́ pa wá ní sáwọ̀ wá ní kankan sí fúnra wá ní kákà máa sí ọ́ nìkan yóò padà dì èyí tó fún wa yìí gẹ́gẹ́ sókè ní ká ké sókè ní sin ẹlòmí kankan ọlọ́mọkà wa tún wọn ó ṣe ní rọrùn fún wa ìbáyìí ó ní wà ní wàlọ́hìn kọ̀dìjọ́rọ́tò náà sàkọ̀ọ̀kọ̀ tọ́bi tí mò ń lọ́dún ọ̀pọ̀ ọlọ́run bá búra mo ti tẹ́sà àwọn èèyàn before rẹ̀ ọlọ́run rẹ̀ mi náà sáwọn èèyàn àwọn èèyàn oríṣì láti bá dìlé wọn oríṣì kọ́dà bó bá fẹ́ oore wọn fún wọn oore náà ló fẹ́ fún wọn wọ́n ṣe sùtá fún ọ ó bá tún wá le jù wọ́n sọ lẹ́nu wà mo sì gbìyànjú pé kí n kọ̀rẹ́kì wọn mo sì gbìyànjú pé pẹ̀lú dáadáa tí mo fẹ́ fún wọn kí wọ́n lè rí dáadáa tí mo fẹ́ fún wọn káwọn náà lè ṣe mo sì gbogbo ilẹ̀ ẹ́n but kò rọrùn fáríjẹ ilẹ̀ àrọ̀bì lọ́sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ padà pàtàlù tàfífàlẹ̀ òmàtì bí ẹ́ pé kó sí kó ṣe fúyẹ́ fáwọn ìjọ rẹ̀ ó rí jízẹ̀ ọlọ́run ọba ó ṣe bẹ́ẹ̀ anábìsà sọ́lá sọ pé òun padà ọlọ́run bá nínú 50 ó kù 45 ó kù 40 jàre ẹ̀hẹ́n ọlọ́run padà ọtún yọ 10 mi òun padà ó padà nígbà tó kù mẹ́wàá tó sọ orú rẹ̀ náà títí tó padà fi wá kù márùn ọ̀wọ́n adọ́dọ̀ Músá ìgbéhùn tó tọ̀ márùn ló kù fún padà mo máa ń wéyàn o bẹ́ẹ̀ni anybody tó bá ti lẹ́ experience nǹkan

èyàn máa wípé tí kìí bá ṣe pé ẹ̀rí bá sọ pé báyìí ló ṣe ká ṣe èyí tó bá rọrùn jù lẹ́bọ̀ kan ọláhì bẹ́sẹ̀ bẹ́sẹ̀ ọlọ́run bá ṣe rí tó ní tàfẹ́ ká ṣe rí káwọn èèyàn lè find the easy na láfẹ́ ó rọrùn ẹ̀sìn ọlọ́run náà sùkọ̀ ìdẹ̀kùn ló gbé sí èèyàn kìí ṣe nǹkan tó fi páwọn èèyàn òfin ní fẹ́ ṣe òfin ní ṣe kọ̀wárí jù ní máa nírú ọpọlọ yẹn pé ẹ máa réèsì bá pẹ̀pá márùn-ún ìkan láwàlì jẹ́ náà èyí ṣe bẹ́ ní àná ní jùmá àwọn jàmáà wa tí a ń kẹrùn jùmá tó kí wọ́n jẹ́ àwọn aráàlú èyí wọ́n ti súnnà àwọn aláfẹ́ máa kọ́ wọn nírùn jẹ́ẹ̀jẹ́ wà nábi sálà àti kọ́wọ́ sọ díẹ̀ lánàá àwọn afẹ́ sọ ń pa duawul istiftah kéèyàn bí èèyàn bá ṣe understand àwọn èèyàn tí èèyàn bá ń bá lò sí yóò lè assist èèyàn kéèyàn máa tí ó jẹ solution sí problem àti bá àwọn òṣèṣẹ́ lọ èèyàn kì í gbé nǹkan wá kó strange tí wọ́n ti strange sí wọn kò sí nǹkan tó fẹ́ gbà bẹ́ wọ́n á ní òkè nínú nǹkan tí ẹ mọ̀ bá ní mọ́bàbù Malik àbínú àwọn tí dáta máa ń ká òní sábà discuss ìdọ́ọ̀lẹ̀ sí sáà mẹ́ mo ní ìfà àtàbà ti fẹ́ kírùn yí ẹkírùn tẹ́wọ̀n mà ní pítọ̀ wájú ọ̀nà ọ̀rọ̀ ẹkọ̀ tẹ́wọ́ kan lábáyé Allahu Akbar ìfẹ́ ń dà níyà eléyìn òsìnlẹ̀ tọba tó wá dé ìjọ alùsílá in tí mo láti ṣe ni pé mo wá lọ lè wo àwọn adéyàtòlè sèta ànábì sálàrásálà bó ṣe pọ̀ tó mo fẹ́ wò pé èwo ni wọ́n yóò sì máa á kà níbò mi ẹ̀rù tó dà láì má lọ lè kéwú wọ́n ń èyí tó lọ́lájú ní because ẹni yìí nìsí pẹ̀lú àdíìsì àlùmọ̀sí ìsọ̀láta ẹni tó sì ń kí anábì sọ pé èèyàn gbọ́dọ̀ ní ọlọ́run ọba kó dúpẹ́ fún kó yóò ṣekiri ó ké fátíà tó fẹ́ni tí wọ́n kírun tí è ṣe mo ń láti rẹ́sì rẹ̀ kíákíá kí máa gbà ó lọlé tó ní ó lọ gínà ẹ̀kẹ́ nítọ̀ irun tí wọ́n kí lọ́la ńkọ́ ó tó lọlé kí ó bá lọlé kí ó wọná nù ìbẹ̀kọ̀ wọ́n wá wo owó àwọn àṣàrò yẹn wọ́n wá rí kan tí mo fáwọn náà fi ń sáàsà láàájú tó kálukú náà máa mo wá ní tọ̀ òṣèlú kan mo fẹ́ fún ní kan eléyìí náà ti tó kọ́lá ní ìṣẹ̀sán àti ìyẹn náà wà lásàmà Allahu akbar kabira walhamdulillahi kabira wa subhanallahi ẹ máa bí wọn àmàrà ẹ má ti la ilaha illallah yóò kù sí ẹnu bẹ̀rún الله أكبر كبيرا الحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا sórí yẹn bó ṣe wà wọn tó bá ti ṣe Allahu Akbar tó gbọ́ sára báyìí kàmá ti Allahu Akbar kabira alhamdulillahi kathira wa subhanallah bukratan wa asila wá ti tán wá ti a'udhu billahi minash shaitanir rajim zai bismillahir rahmanir rahim wà kí fàáta inú wá dùn pa ó rọrùn pa

ìyẹn sọ́ọ̀kù tó lẹ́mìẹ̀mí àti wọn tí wọ́n mọ̀ fi kírùn náà dìgbà tí tó ní kíláàsì tí bá tó sọ láti nàbí yìí tó ní gúngùn ẹ́ tọ̀kí náà wà lánàá wọn lọ́kàn yóò mọ̀ kírùn gbogbo àgbẹ́ ọwọ́ sí sọ láti nínà ọ́ so bẹ́ẹ̀ làwọn ànábì Ọlọ́run bá ṣe rí sáwọn ìjọ ọlọ́lọ́ fún ọ̀rọ̀ yánú ìsọ̀sọ́lá pé lèmọ̀mìnì lọ́bù ọ̀rọ̀ ẹ̀ ẹjẹ́ ká dúró báyìí ìta gbọ́ ìta sọ àtàwátà sọ àtàwátà gbọ́ ọlọ́kọ̀ ṣe láǹfààní fún wa ó ṣe ní hójá fún wa kó mọ́ ṣe hójá ìní ẹ̀sìn wa òbí ìta bá sọ tó bá jẹ́ sọ wá bú mẹ́ ọlọ́run bá ó fà lùbáríkà sí èyí tá bá sọ tó bá jẹ́ kátọ̀ mẹ́ ọlọ́run kó sàkóyè sí ibi mọ́ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السلام عليكم ورحمه الله Ìjọba